Bọ́lájí báwo ni wọ́n ṣe ń rìn báyìí ẹ̀yin múlẹ̀ àpò níyàwó ẹ máa gbé mọ́tò wá bẹ́ẹ̀ níbì kan àbí. Ah, adáni dúró màá yẹn lójú owó mò máa wá ṣùgbọ́n mo mọ nǹkan tó ṣe ń kíp ní síbi táàmù. bóyá kí n jọyìn ní kẹtì mi síwájú torí ọ̀rẹ́ mi kan kú mi lórí aago ń sìn ó ní òun pẹ̀lú ìyàwó òun ní misunderstanding kí n wá rí òun bóyá tó tiẹ̀ jù ni pé ọ̀rọ̀ tí dókítà bá wa sọ àǹtí ẹ make sure pé ẹ ń jẹ́ kí mọ́mì máa lògùn wọn dáadáa kó dẹ̀ máa jèso lóríṣiríṣi. ó fọ́n ní ṣá ìjọ <laughs> nítorí ọlọ́run ẹ èso mélòó ni grandma fẹ́ jẹ tí mi ìlera fún wọn tí wọ́n fẹ́ jọ dọ́sìn mẹ́wàá máa rà fún wọn ọ̀ọ́ máa tọ́jú grandma ẹ̀. ṣé àwọn ọ̀lẹ́ ká gbé e. ìrírí o jábí mi lọ ìrírí tí ó. agodo tí ọ̀tá ti ota ti ọkàn bínú ni bóyá kò understand náà mo ṣáà sọ fún ẹ pé wọ́n máa discharge mọ́ mi lẹ́yìn hospital la lọ doctor dẹ̀ pé wá ah, ṣàkíyèsí pé pé ká ká ká wà careful pé health mọ́ mi nísìn ó need attention wọ́n dẹ̀ fún wa láwọn oògùn kan pé ká make sure pé kọ́ máa lò wọ́n dẹ̀ tún sọ fún wa pé ká make sure pé kọ́ máa jẹ èso every time ó yẹ kó understand ó lè má bínú ṣùgbọ́n ah, bó mú ṣàlàyé fún ẹ̀ náà. Bọ́lájí ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó ń sọ jáde ẹ lẹ́nu ṣé nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló ń dá mi lóhùn yẹn wọ́n ṣe discharge mọ́ mi ni táwọn èèyàn wọ́n ṣe discharge mọ́ mi lẹ́ni mo ní mo rí ìwọ àti ọmọbìnrin má ṣàǹfààní kan ní filling station tẹ́ ẹ̀ ń re epo mo dẹ̀ ń pè ẹ́ ògbé kọ̀lẹ́ mo dẹ̀ ń pè kó fún ara ẹ̀ ó rí mi bẹ́ẹ̀ ṣe ló zoom of kò dá mi lóhùn ta ni ọmọbìnrin tí ìwọ àti ẹjọ́ wà ń lè po yẹn mo pè é more than three times ògbé kọ̀lẹ́ mo tún wá hàn fún lady yẹn bó ṣe wí mi báyìí ṣe ló tẹ́ náà lọ tó sá lọ ìwọ ìwọ Bọ́lájí ìwọ ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí yún àlè wọ́n ṣe orí nǹkan tí máa fi ojú ẹ̀rí inú ilé yìí ara ẹ̀ máa kọ̀ inú ilé yìí ò ní jọ gba èmi àti ẹ̀ inú ilé yìí máa gbóná ọmọ ilé nǹkan tí máa fojú ẹ̀rí ìwọ yan àlè bọ́lájí ìwọ. wà á sún ẹ̀ṣẹ̀ mọ̀ mi ni ṣé mi èmi lè pẹ̀lú ẹ̀jọ̀ ń wà ní. o ìyàwó kéè àbó ò mọ̀ kéè hospital mo wà ní kéè pè mí nípò pẹ̀lú ìyàwó òun ní misunderstanding pé kí n wá rí òun mo dẹ̀ lè yà lọ ẹ̀ but funny enough wọ́n fẹ́ jáde wọ́n gbé mi sínú mọ́tò wọn wọ́n dé ya filling station ṣé kó má repo wọn ni. Bọ́lájí gbọ́rọ̀ burúkú tó ń jáde nígboro ẹnu ẹ̀ ìyàwó kè ṣé ìyàwó kè máa lóun ò dá mi mọ̀ ẹ́ tó wá jẹ́ wípé mo máa máa hàn tí ó máa rí mi kò ní dúró àbí kí tó bá tiẹ̀ wá jẹ́ ìyàwó kè kí ni wọ́n ṣe níwájú wọn tó ìyàwó kè dá mi lóhùn ṣé ibo lọkọ wọn wà tí wọn fi jókòó síwájú ẹ mo wá ń pè é o dá mi lóhùn ó máa jẹ́ ìyàwó kè ni èmi á máa pè é o nígbàgbọ́ ẹ dá mi lóhùn ẹ wá rí mi ẹ wá tan náà lọ ẹ sá lọ sórí mi ò ráyè tiẹ̀ láàárọ̀ ni ká ní mo ráyè tiẹ̀ ni má tẹ immediately bẹ́ẹ̀ lọ yẹn má má tú ẹ̀ níyìn lọ ni bọ̀ mi ò ráyè tiẹ̀ mo ti sọ fún ẹ pé o máa bọ́ lé báyìí o ti wá bá mi lé báyìí wà wà wà jẹ iyán ẹ̀ níṣu. dunna fóònù wà pẹ̀lú mi gbà yẹn the phone was somewhere in the car and secondly báwo ni ìyàwó kéèṣe máa rí ẹ tí ò ní kí ẹ ṣó tó bá ti wà ń filé ṣèjọ́ ń sí gbogbo ẹ tó bá wà ń bẹ̀ ló máa rí ìwọ ń yàlè ìwọ ìwọ bẹ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tí máa ṣe fún ẹ ara ẹ máa kọ̀ moment máa pè ọkọ ẹ ni máa pè sí ẹ kíkí kó kí lè kó tó wó mọ́ kó tó wó pa àmì àti ẹ máa pè ọkọ ẹ fún ẹ. ká ló ń pè. ẹ lọ àǹtí ẹ wò àbúrò yín ni o bọ́lájí ti ń yan àlè ẹ wò ó ti ń yan àlè kí ẹ tètè bá mi pè é kẹ́ ẹ bá a sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́yìn eléyìí ni mo rí àwọn àtọmọbìnrin má ṣàǹfààní olórí burúkú kan ní filling station tí mò ń pè tó ṣe bí ẹni pé àwọn ọmọ mi wí tí yóò dá mi lóhùn táwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ń tẹná lọ ó fi èmi àtàwọn mọ́lẹ̀ sínú ilé pẹ̀lú condition tí mo wà yìí ó ti fẹ́ ó ti fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ kú ṣàbí ẹ èmi ò ní gbà o ní fámìlì tèmi ti wá wọn fẹ́ yàwó méjì èmi ò lè gba ìyàwó o kò sí nǹkan kan tó jọ mi ò lè gbà láéláé kẹ́ tètè bá mi sórí ìpè kẹ́ ẹ bá mi bá sọ̀rọ̀. ẹ lọ àǹtí ẹ má dàjẹ́ ọlá lóhùn ọ̀rẹ́ ò yé mi bọ̀ máa rí yín ẹ̀hẹ́n ẹ̀ ókè mo ti gbọ́. gba fóònù ẹ̀yìn. àǹtí ní kí n sọ fún ẹ pé kàjọ wá rà wọn. rọkọ̀ ń bá wí. wọ́n ní mo ti gbọ́ mo ti gbọ́ àjọ máa lọ rí wọn àjọ máa lọ rí wọn ó ju nǹkan tó ń ṣe. ó jù bẹ́ẹ̀ lọ bọ́lájí ó jù bẹ́ẹ̀ lọ ó lè wá sọ mí dolórí burúkú kí ló dé àwọn ọmọ mi sì kéré o ti fẹ́ gbéyàwó lé mi èmi ò ní gbà tó ti gbọ́ mi ò ní gbà mi níjọ́ kó sọ mí dolórí burúkú. ìjọ olùbẹ̀rẹ̀ gbowó tó ń jẹ yìí. bọ́jẹ́ kí n sọ kí nǹkan fún ẹ tó bá fẹ́ kí léyìí kó gba àwọn méjèèjì wọn láti stop strange attitude yìí ìjọ olùbẹ̀rẹ̀ ilé iná kí ló ń ṣe ẹ náà olóòlóyè òun ṣe pàápàá nù ilé wò ó mọ̀ ní táìmù ẹ̀ náà I have better things to do inside. Oh, lè time o ṣe máa ní time tẹ bá ti bẹ̀rẹ̀ sí yàn lẹ́ ẹ̀ kì í ṣòwò mọ̀ ìgbà yẹn lẹ máa pẹ́ wọlé látàárọ̀ tó ti lọ ẹ wo iye aago tó wọlé ṣó iye aago tó yẹ kọ́ ọmọ gbọ́dọ̀ wọlé lélẹ́yìn ṣó iye aago tó yẹ kọ́ ọmọkùnrin gidi wọlé lélẹ́yìn o lè ní time nǹkan tí máa bẹ̀rẹ̀ fanu lẹ́yìn ara ẹ̀ á kọ́ ẹyin kọ̀ọ̀kan ní gbọ́mi kó tún gbẹ̀yìn inú ẹ̀mí àti ẹnu lé yìí ìwọ kìkìkì ní burúkú yìí tó bá yẹ wọ́n ní wọ́n máa níyàwó wọn kanra wọ́n níyàwó wọn kanra ó ti lára gbígbóná jù ó fi mílẹ̀ sínú ilé látàkọ̀ pẹ̀lú condition tí mo wà ọ̀rọ̀ tó ní inú mi èèyàn burúkú ìka àgbàyà àgbàyà játijàti wàá rí nǹkan tí máa fojú ẹ̀rí inú lé ẹ pẹ̀lẹ́ mọ́ mi. ó jàre ọkọ mi. ah inú mi ti ẹ̀dùn bí mo ṣe bá yín torí ojú yín wálẹ̀ ó fi hàn wípé ara yín ti ń balẹ̀ ẹ pẹ̀lẹ́ báwo wà lára yín. tó o ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ah, ọlọ́run ṣe o ọlọ́run àtúbọ̀ máa fún yín lálàáfíà. àwọn ọmọ mi ń kọ́ ṣe dáadáa náà wà. àlàáfíà náà wà àwọn ọmọ yín wà lé wọ́n kàn jẹ́ wípé ìjọ̀gbọ́n wọn pọ̀ ah, wọ́n ń dà mí láàmú. Ah, wọ́n rẹ́ni fi jọ. Hmm. <laughs> kíkẹ́. máa wọ́n á wá gbẹ́rù yìí wọlé o. ẹ káwọ Sisi Kíkẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wo ẹ ṣeun gan ẹ kò tọ́jú mọ́ mi mo rí pé ẹ ń bá mi tọ́jú wọn dáadáa ẹ ṣe. Sisi Kíkẹ́ ṣẹ̀rí provisions tó wà ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ máa bá mi fi ṣe ìtọ́jú mọ́ mi dáadáa tẹ bá fẹ́ ṣe beverages fún ọba ìkẹ́ bá mi pò kó tíìkì dáadáa ṣe gbọ́ because mo fẹ́ kán tètè padà sípò kán tètè pò tán padà ṣe ti gbọ́ ẹ ṣe ìwé kó tọ́jú wọn ẹ ṣe. mọ́mí ṣé ó dáa kí n gbàǹtí mi lórí fóònù wípé mo ti ń bọ̀ kí n má bà wọ́n mi báyìí kò dẹ́ ṣe first time tó máa bẹ̀rẹ̀ sí máa ṣe kinní yàn ó ti pọ́n mọ́ wọn kí yàn máa wá wọn wá kí yàn máa pè wọn kó má dáyàn lóhùn àbí kó má attend yàn ó ti mọ́ wọn lára. ọ dẹ máa wo ó ń dúró díẹ̀ o àmọ́ ọ̀rẹ́ ẹ̀ kan ló pè wípé ọjà ń kọ́ ó ti dé ó dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ò business ẹ̀ ṣeré ibẹ̀ ló sáré lọ ṣùgbọ́n tó jẹ́ kó yé mi ni pé òun máa dé bá yín nítorí pé ọ̀rọ̀ kan wà láàrin ìwọ àti ìyàwó ẹ̀ tóun fẹ́ bá yín yanjú èmi ò mọ̀. Ah, ẹ má máa dájú ọlá lọ́rùn òjò wúmà ni tó bá rí nǹkan kékeré báyìí ó máa sọ dín lámọ́ mi lọ́wọ́ ni tí n bá ṣàlàyé fún kò tẹ̀ ní gbọ́ tèmi ṣe má dá lóhùn ẹ ṣáà mọ̀ ìyàwó yín. ṣáà rọra máa ro ipò tó wà hmm? ọmọlọ́mọ lẹ̀ hmm. kíkà wá lọ ṣe oúnjẹ fún wọn wá béèrè ohun tó fẹ́ jẹ o. mọ́mì kí sisi kíkẹ́ wá lọ sí oúnjẹ fún mi nínú ilé mi ó ti o ẹ jẹ́ kí mi fara mi dìde kí n wọnú kíchìn yẹn lọ kí n lọ ṣe oúnjẹ tó oúnjẹ tó wà òkè fún ẹ̀yìn àtọkọ mi. sisi kíkẹ́ dànù kó bá mi kó bàtà pẹlẹbẹ wá bàtà yìí ti ga jù. mọ́mì ẹ wò mo ń bọ̀ máa yá. mọ́mì nǹkan tó wà important tí n fẹ́ bá yín sọ ni pé ṣé ń ṣe gbogbo nǹkan tí dókítà ní kẹ́ ṣe ṣé ń lo oògùn yín déédéé. gbogbo ẹ ni mo kúkú ń tẹ̀lé mò ń lo oògùn mi bó ṣe yẹ kí n lò. ṣé dẹ̀ ń jẹ èso yín. ooo tó bá dénú freezer and kitchen bẹ́yẹn èso kún bẹ̀ tẹ́gbìn rà síbẹ̀ ó ti yẹ try. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀wá mi.

ó yà gbé nìṣó lọ má gbé lọ fún ọsibítù má gbé lọ fún ọsibítù ẹ nìṣó nìṣó nìṣó nìṣó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. grandma kí lélẹ̀ òrùka ni. èmi ò rí lè rí o. èmi náà sọ bẹ́ẹ̀ mo ní mi ìrírú ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí pé mi ì tiẹ̀ fojú kan rú ẹ̀ rí àmọ́ mo ní kí n rọra jù sínú omi bí ṣe jù sínú omi torí gbà tí n jù bẹ́ẹ̀ mo ti ka kéwù sí pé kò tiẹ̀ fi dénà kíwọ náà rí kó má jẹ́ wípé ìwọ ló ní bóyá mi ò kàn rí lọ́wọ́ ẹ̀ ni. èmi kọ́ mi ì rí mi ì rí mi ì dẹ̀ lórú ẹ̀. torí gbà tọmọbìnrin yìí tẹ̀ mọ́lẹ̀ báyìí ah mi ì rí irú ẹ̀ rí bó ṣe ń ṣe ń ṣe mi kọ́kọ́ ẹ̀ sáré máa gbé lọ kó gbé lọ sí hospital ẹ́ àyà mi já o pẹ̀lú condition tọmọbìnrin yẹn wà kọ́ ló ń ṣàánú wa ni o. èmi ò rí lè rí o mi ò rí rí inú lè ẹ àmọ́ kí ni big deal pé èèyàn tẹ òrùka mọ́lẹ̀ kó wá di wàhálà. kò yé mi torí òun ló tẹ̀ mọ́lẹ̀ ẹ́. anyway ẹ wo ìyá ẹ ó ti rẹ̀ mí bàjẹ́ bí mi ṣe wà yìí. kí wàá ní ká ti ṣe báyìí. Ah, ṣe bẹ́lẹ̀ ti ka kéwù sí. ẹ mo ti kà á sí. ẹ lọ dànù ayé gbòmò ayé gbòmò ayé gbòmò ayé gbòmò iye ayé máa rè orí ẹni lóore kò níyà ẹ. Should enjoy drinking. Yes. kí ló pọ̀ jù kí lẹ kàn dà sí ẹ kàn dà sí ojú òwú ni ẹ ìfun ìyá ẹ̀rẹ̀ ló jáde mo fọ́ búrẹ́ ń díríǹkì lo kàrámọ̀ tó tó yẹn. Ah, ah, ah, ṣé nǹkan tó sọ ti pọ̀ jù ni òótọ́ ọ̀rọ̀ ló sọ èwo ni àbọ̀rọ̀ máa dálé apá kan fi apá kan lẹ̀ ìgbà tẹ́ bu drinks dámì tó kún tó yẹn tẹ́ lè top tọ̀dọ̀ ẹ̀ náà. ṣé n bóyá. ó máa dé gbàjáwé èmi àtọmọ mi nìkan lálẹ́ tó kù. ṣé nǹkan tí wọn náà máa sọ ni jealousy, jealousy. Mm, thank you, my dear. Ẹ like father, like daughter. My dear, mother dá wọn lóhùn jàre. Oh. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. inú mi o. bá mi Inu kí ló ṣẹlẹ̀. inú mi inú mi. inú ẹ kí ló ṣe inú ẹ. inú mi Inu bá mi sọ̀rọ̀ mi inú mi mi jẹ. Tolú Tolú máa mú káàkiri náà. Bàbá ti débẹ̀ yẹn kí wọ́n padà wá fún ọmọ tó kọ́. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Mr. Bọ́lájí ẹ̀kọ́ tí mo ní pé kẹrí mi fún ni wípé gbogbo àwọn àwọn ìyẹ̀wò tá a ṣe fún ìyàwó yín mo lè sọ pàtó nǹkan tó ń jẹ́ kí oyún jábọ́ lára ìyàwó yín. to my surprise ṣe rí orí fífọ́ tó ń fún wọn yẹn tó fa kí wọ́n máa ṣe gángan bí ẹni tó ní cycle ìyẹn a máa take care a máa fún wọn ní proper treatment tá a bá fún wọn proper treatment a máa lè take care nǹkan tó ń ṣe but tá a bá wá take care wọn for some days tá a bá rí pé kò sí improvement a máa ní láti refer wọn lọ sí psychiatric home. psychiatric what tí n bá gbọ́ yín doctor ilé ìwòsàn fáwọn alárùn ọpọlọ ṣó ti worst débẹ̀ yẹn ni. of course yes ṣe rí. Sherry ibẹ̀ ló ti máa lè fún wọn ní proper medications because àwọn oníbẹ̀ yẹn specialist ni wọ́n àwọn máa lè take care wọn dáadáa wọ́n máa lè treat wọn fine. Oh. <laughs> um, Mr. Bolaji, hmm. ẹ ní láti máa ronú, ẹ ní láti dorí kodò. Hmm. You are a man enough. You should be strong and be prayerful. Ẹ ní láti ronú, nǹkan tí mò ń sọ fún yín ni wípé kò ń ṣe pé tí a bá tọ́jú wọn rárá a máa ṣètọ́jú wọn náà tá a bá wà rí pé kò sí improvement láṣẹ máa refer wọn lọ sí home yẹn but tó bá wà ok kò sí reason tó fi máa lọ sí psychiatric home ẹ fọkàn yín balẹ̀ mo mọ̀ pé ọmọ ní àyípadà rere. mo gbọ́ yín <laughs> mo ti wà. Ọlájí ò mú wáìnì. Mm, ah, kí ló dé. Mm, o ò lè wà òkè èmi náà observe kó òun mú látàárọ̀ èmi ti bu cup méjì ó ti kún kí ló ń ṣẹlẹ̀ mo wáìnì náà. wo mo ní interest. má sọ fún mi mm, má sọ fún mi pé nítorí pé ìyàwó ẹ̀ tẹ òrùka mọ́lẹ̀ lásán òun ni ó di wàhálà báyìí tó bẹ̀rẹ̀ sí ní ronú amen eh, òrùka lásán ni àbí. nǹkan tí kò yé wọ̀ ni ṣé a lọ kí grandma ó dẹ̀ wọnú kí tìpé kún lọ dáná fún grandma the next thing tàdé gbọ́ láriwo ó pariwo adẹ̀ rush lọ síbẹ̀ ká lọ gbé ó kàn pariwo ni adẹ̀ gbé lọ sí hospital might surprises èmi fi òpó òrùka lásán ìwọ náà ṣe ròyìn ni the next thing ni pé oyún oṣù mẹ́ta bàjẹ́ lára ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ doctor ní pé táwọn bá ti administer necessary treatment fún after, from, after some days tí kò bá sáyè padà wọ́n máa transfer ìyàwó tèmi lọ sí psychiatric hospital and you're there telling me òrùka lásán psychiatric hospital ó yà wèrè nìyẹn. dùn lórí pé èèyàn kàn tẹ ẹrù ká mọ́lẹ̀ lásán ah kò yé mi o tún ká mọ́lẹ̀ lásán ṣe ṣe ìyá ilé náà. báwo ṣe ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ sọ̀rọ̀ bí ọmọdé èèyàn sọ wípé ìyàwó òun tẹ òrùka mọ́lẹ̀ ó di ọ̀rọ̀ hospital ó wá di wípé oyún ń bàjẹ́ lára ẹ̀ ó tún fẹ́ máa ṣe gángan ọ̀gàn ó jẹ́ kó tó mọ̀ pé òrùka yẹn kò ń ṣe lásán. Hmm. Yorùbá issue now. ṣàbẹ̀rẹ̀ kí ló dé tó jẹ́ pé ẹ̀yin Yorùbá ẹ̀ kò believe pé kankan lè ṣẹlẹ̀ naturally. how did there is more to it. ẹ tó bá fi ìgbé kò natural àwẹ̀ àtàdúrà máa fi jágun náà. <laughs> ṣé oníkan tí mo fẹ́ sọ fún ẹ Bọ́lájí wọ́n mo bá lọ́rọ̀ wọ́n ni mo bá lọ́rọ̀ wọ́n dẹ̀ bẹ́ kó tẹ́tí sí mi kó bọ́ dáadáa. má tẹ́lẹ̀ kó tó ń sọ o ṣó yẹn sí máa wo ọ̀rọ̀ yìí ràn máa wo ọ̀rọ̀ yìí ràn o ṣùgbọ́n mi máa wo òrùka yẹn bó ṣe sọ pé bí a lásán bó ṣe lásán o. kí ló máa ṣe sí kí ló máa ṣe sí torí òun ẹ̀fẹ́ sáà ṣe máa wò náà sí kí ló fẹ́ ṣe sí. ní tèmi o bá ní ká ká jáde sí. ká jáde kọ́ ká sáré wọlé ni kí ló máa ṣe náà Túndé ó ti láìkò ògùn jù any small thing báyìí téèyàn bá lórí fóun fúnjọ́ mẹ́ta wàá ní kó lọ yẹ̀ wò wàá ní kó lọ sọ̀rọ̀ babaláwo what's the problem? Ah, I mean, o ti o ti o ti like ogun báwo ni káwé jẹ sọ̀rọ̀ báyìí ọlọ́run jẹ́ o máa yé ọlọ́run jẹ́ o máa yé á èèyàn ní ìyàwó òun tẹ òrùka mọ́lẹ̀ lójú tiẹ̀ ń sè wọ́n ti bìlí pé òrùka yẹn lásán ni. èmi bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ó láìkò ogun jù ó ti láìkò ogun jù túndé. má tẹ̀lé tiẹ̀ o má tẹ̀lé tiẹ̀ mo sọ fún ẹ má tẹ̀lé tiẹ̀ o. èmi ò tẹ̀lé nísinsìnyí sẹ́yìn tó it's not natural. ẹ jẹ́ ká jáde sí o ẹ jẹ́ ká jáde sí o. bọ̀ọ̀rẹ́ èmi ò mọ bí kankan ẹkùn oògùn pọ̀ mo ṣáà sọ ìwọ nìkan làwọn ọmọ yìí ń tẹ̀lé ìwọ nìkan làwọn yà ṣe òsín ojú ni oògùn ọ̀wọ́ ìbọ̀ káyọ̀dé ní sọ ọmọ bíta lè lọ ọmọ bíta lè lọ òun àṣẹ rẹ tùnẹ́ẹ̀lì tùnẹ́ẹ̀lì. ṣògbè ogbè ń sọ wọ́n rín ogbè sì gbọ́dọ̀ wọ̀ wọ́n rín san ẹ wò wò ṣe rí ntẹ́mi ń wò lójú ọpọ́n ọ̀fà mi yìí arábìnrin yìí ti ṣe ẹnìkan bí ó bá sì rèé bẹ obìnrin òun dáadáa dáadáa kínú rẹ̀ ó yọ ẹ wò wò ara rẹ̀ ò ní yá o. Yo, torí bí n bá ní ẹ mẹ́ran wá irọ́ ní pa ọmọ mi mọ̀ mi tó ẹ wò ó ẹ rèé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi kó rèé bẹ́ẹ̀ dáadáa. bàbá ó dàbí pé nǹkan tá a bá wá ẹ̀ gẹ́tẹ̀ ṣe to understand ẹ má ni pé ìyàwó ọ̀rẹ́ mi ó tẹ òrùka mọ́lẹ̀ nílé ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi I mean bó ṣe tẹrù káwọn yẹn mọ́lẹ̀ ní wàhálà yìí ti dé i mean just a ring kò búyàn o kò báyàn já o. èmi mọ̀ ẹ́ pé ifá mi yìí ṣèké ọ̀gbọ́n bí n tí ó fi ń yé mi lójú ọpọ́n báyìí ọ̀wọ́n rí ń ṣogbè ògbè ń sọ wọ́n rí ògbè sì gbọ́dọ̀ wọ̀ wọ́n rí san. ẹ wo wo èmi ò sọ pé gbọ́n rẹ̀ ní í ṣe o àmọ́ ní tèmi ń wò lójú ọpọ́n fáì òun ni pé arábìnrin yìí ó ti ṣe obìnrin kan bí ò bá sì rèé bẹ obìnrin òun dáadáa dáadáa tí ò bá ti bẹ́ ẹ́ àfàìmọ̀ kó ń burúkú mọ̀mọ́ já ló ń burúkú o ọ̀gbọ́ ṣùgbọ́n bó bá ti bẹ́ tínú rẹ̀ ti yọ kò sọ̀rọ̀ mọ́ ara rẹ̀ ti yánu. Hmm, I'm I'm confused. I don't know. Hmm, bàbá mo rò bẹ́ẹ̀ gbàgbọ́ yọrọ ṣó possible káàntì mi kó máa ṣe mí ẹni tí mo tẹ̀lé I mean the same blood ni wá ìyẹn ò possible mi ò believe kọ́ tẹ́ ń sọ yìí. ẹ wo wo ọ̀rẹ́ dání ò tó pọ́n ọ̀gbọ́n mi bí ẹni abínibí báyìí wọn a máa dára wọn ṣùgbọ́n bá a bá ṣe ń wonú ara wa yìí tá à ń wonú ara wa yìí bẹ́ẹ̀ náà ni ò ṣeé ṣí torí tínú bá ṣeé ṣí bí igbá ni àbá máa ṣí a sì máa rí kún àṣebi ọ̀gbọ́n àmọ́ n ò sọ pé ẹ̀gbọ́n rẹ ní í ṣe aya rẹ o tí fáwílẹ̀ mi ń sọ ọgbọ́n mi. Bọ́lájí káyọ̀dé ṣẹ́rí èmi ò ní fẹ́ kí ẹ̀yẹ ká máa gba ọ̀rọ̀ ibẹ̀ nígbàgbọ́ tí o tèmi tí wọ́n sì lọ́ọ́ bá ń sìn kò ń ṣe ni kò ń ṣàná and mi ò lè fi pé bí àwọn sọ̀rọ̀ kan tí mi ò bá bẹ́ẹ̀ rí ṣò ti yẹ ń sìn ọ̀rọ̀ tó ń sọ yìí bàbá ti já bàbá ti já after all ilé àǹtí ẹ̀ tá à ń sọ yìí náà ni wọ́n ti tẹ òrùka mọ́lẹ̀ ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ́ẹ̀ ah the best person is pé bóyá ẹ̀kọ́ tó fún dantí kó ló bẹ wọn. má yìí stop ẹ náà ah, ah irú rògbòrò wo ló ń ròyìn aṣọ afẹ́ sọ pé ẹ̀gbọ́n Bọ́lájí ló ń ṣe ìyàwó ẹ̀ the same blood same blood mi mọ bí ìwọ ṣe máa ń ronú náà. ẹ ṣe rí ẹ bàbá sọ pé bóyá àǹtí ló ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní obìnrin kan ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wàá tẹ lọ síbẹ̀ wàá tẹ lọ bẹ̀ wọ́n náà. ẹ má jà o ẹ ò gbọ́ mi bí torí ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyé kan kàtàkàtà bọ́ọ̀rẹ́ tímọ́tímọ́ bá kú ìyé kan kàtàkàtà ní kù lóòótọ́ àmọ́ inú jìn ẹ ti ẹ fi yí ìṣọwọ́ òsì inú jìn. ayé òmò ayé òmò ayé òmò ayé òmò. ilé ayé máa lè orí ẹni lórí kò níyà ilé ayé máa lè ilé ayé lè lè o. adé lọ. òtítọ́ ti wù Dámilọ́lá dẹkùn bẹ́ẹ̀ Dámilọ́lá Dámilọ́lá àǹtí àǹtí Tolú àǹtí àǹtí Tolú. Tọ́lání Dámilọ́lá ọmọ ẹ̀jẹ̀ wọlé Dámilọ́lá. Gbọ́dú dábọ́lá. Ayé tó ń bọ̀. ayé tótó. bọ́lájà kí ló tún ṣẹlẹ̀ kí ni position ẹ̀gẹ́ mo tún gbọ́ kí ló ṣẹlẹ̀. ó yẹ mi náà lẹ́nu gbogbo electric appliances mo ti off kí n tó jáde and there is only naked wire in my room and in living room kò sí naked wire kankan mo kàn gbọ́ kọ́ òní náà mo ń wá electrocuted ah, mo dẹ̀ débẹ̀ wọ́n á rush wọn lọ hospital mo tẹ̀ ń pa àwọn nọ́ọ̀sì látàrí wọn dá mi lóhùn kí n tẹ̀ mọ condition wọn ẹ farabalẹ̀ wọn lè já ẹ lóhùn náà nígbà tó gbéyàn wá ọ̀nà emergency ó wá ní wọn ò ní jẹ wọn lè ó rà pé wọn understand nǹkan tó ń i don't even know their condition right now. bí wọn ti táwọn wọn bá bẹ́tà farabalẹ̀ wọn máa tọ́jú wọn ṣe doctor ti attend sí wọn ṣá and that's all. farabalẹ̀ sit down sit down jókòó. ọkọ ẹ tẹ̀kẹ̀ yìí sọ. kì í ṣe i need to know what's going on in there. honestly. easy now. ah doctor ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ now. Mr. Bolaji ẹ calm down I kì show more demo, and ọkùnrin ni Yeah. rí lórí tọ́ra ni mo wà very sure pé sáré máa yá. yes yes like i told him mo sọ fún yín pé nígbà tó ti gbé wọn débi báyìí kó fi ọkàn rẹ̀ balẹ̀ ẹ understand nǹkan tí mo sọ ń we know you are capable nǹkan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé ọ̀rẹ́ ẹ̀ lèmi jẹ́ i mean ọ̀rẹ́ tímọ́tímọ́ àti ń bára wa bọ̀ tipẹ́ okay tẹ́ bá need anything you know just tell us i'm a provider that's all. Um, no problem. àwọn ọmọ mi kọ tọ́lá ní kọ dámilọ́lá ń kọ. Um, dámilọ́lá ẹ mọ̀ pé dókítà làwa àwa máa ń gbìyànjú ni ọlọ́run adẹ́ fún yín ṣe. ọlọ́run náà ló tètè ń bá wa ṣe látìlẹ̀. kọ́tẹ́ǹsì ò yé mi. àmọ́ àwa ti gbìyànjú tí wàá but ó ti give up. Take it easy. Take it easy. Ah, tẹ́bẹ̀tẹ̀bà Bọ́lájí ó ti tó náà ó ti tó. sórí nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sẹ́ni tó máa sọ pé kò dùn ẹ̀ náà ẹni tó bá ní ọmọ ẹ̀ kú kò dùn ẹ̀ kóun náà mú tiẹ̀ kó lù pa wò kó bó ṣe ń rí i mean gbogbo èyí tó ń ṣe yìí kò ní kàn mọ́ one ẹ ó dẹ̀ máa fi affect health ara ẹni do you get what i'm trying to say so jọ̀tọ̀rẹ̀ ọlọ́run take it easy. O kàn sọ nǹkan tó ń sọ yẹn tèmi ti bá mi. ọlọ́run jẹ́ kí tiẹ̀ bá ẹ. ayé mi ti bàjẹ́. máa pè pé kúkú lára ẹ. gbogbo àpẹẹrẹ tí baba aláwo sọ fún mi bó máa ṣe kó ló ti ń ṣe mọ́ mi lára ẹ. ayé mi ti dojú. ọlọ́run ò ní jẹ́. Dámilọ́lá ti kú Tọ́lání wà lórí ìdúbí láìsàn ìyàwó ń ṣe gángangan bíi alágànnà ó wà ní kíní sòrò sórí o mo fẹ́ ni. o lè ṣe rẹ léṣe. So you call this a meaningful life? Is this meaningful? Oh, understand me. Do you call this a meaningful life? It's okay, it's okay, it's okay, it's just okay. It's just okay. It's, it's not okay. Oh, wo bí Tọ́lání ṣe máa gbádùn ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní Okay? Ìyẹn èyí tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà. I mean. There's nothing to take easy. There's nothing to take easy. Understand what ẹ ṣe now? náà. Ohun gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí náà. Màmá olóńlá yìí ni ti gbẹ ni ẹ. Mo understand ẹ but look all the same. Be calling now. Hello? Ah, mommy. Ah, mommy. shh, rọra mà. Mommy, me let you go. Mommy. Òun náà ni oh, òun ló wà níbi, òun ló sọ̀rọ̀. Dámilọ́lá ti kú. Ẹ bá. We ló tún ṣe báyìí náà? Ó ṣàmù condition We mi nígbà tó bá ti wá fún wọn ní irú information yìí. Báwo to ṣe fẹ́ kọ́ máa feel? Come on, shut up. Ẹ yẹ́sì máa kí n gbé fún. all right ma hold on ma. mọ́mí dámilá ti kú ẹjọ́ ẹ bá ń bẹ àti mi mẹ́mbà àti bọ́lá ẹjọ́ kọ́run tó kún ọmọ ìyá ẹ̀ṣẹ̀ tí díọ́lá bá ṣẹ̀wọ̀n ẹni kò fi ya mi kọ́run tèmi náà kọ́run tèmi kọ́ jọ kó má bàyé mi jẹ́ tọ́lá nílà àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí lọ́la yìí dámilá ló ti kú yìí ìyàwó mi ló ń ṣe bí alágàn nù. mo fún un wájà rẹ. Erama, eh, eh, ra oh, mà mọ mi ẹ take care ẹ take care easy ok màá wá rí yín màá wá rí yín mà màá wá rí yín yes yes ma. ilé tó ń ṣe báyìí àwọn ẹ tó mọ condition tíyà yìí wà èyí tó dákun ṣé òun ṣe ó máa dákun ni àbótú máa ó máa jẹ́ kára wọn bẹ́tà. I can't take this shit. Aye humble, aye humble, aye humble, aye humble. Ire aye mare, ori ẹni lele ko ni aye. Olú Ọlọ́run alágbèrè mo pè ní wákàtí àti ọ̀rọ̀ yìí mo wá tọrọ mo bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa wa dá ẹ̀ṣẹ̀ jì ní ẹ̀ṣẹ̀ bàbá mi ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ní olúwa dáríjì mo wá dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ jíjẹ mo dúpẹ́ mímu mo dúpẹ́ lílọ mo dúpẹ́ bíbọ̀ mo dúpẹ́ jíjẹ lọ́wọ́ yín wákàtí àti ọ̀rọ̀ olúwa wa dàpọ̀ yín bò mí alágbára ẹ̀ dàpọ̀ yín bò mí mi máa dàpọ̀ wọn bò wọ́n mo wá pàtàkì lọ mo wá béèrè ní ọwọ́ yín lọ́wọ́ wákàtí àti ọ̀rọ̀ yìí ìyàwó àbúrò mi mo fi mi mọ́ ẹ̀jẹ̀ ara ẹ̀ bá mi dà sí mi mọ́ omi ara ẹ̀ bá mi dà sí mi mọ́ ẹ̀ bá mi wò sàn olúwa bá mi wò sàn jésù wò sàn olúwa wò sàn jésù wò sàn gbogbo ènìyàn tó lọ́mọ bẹ̀rẹ̀ kàtà àti òwúyẹ́ bá mi lọ sílé àṣẹ jésù kristu olúwa wa àmín. àdúrà tó ń gbà náà olúwa bá wa mú wọlé àṣẹ. àmì máa. tó ọlọ́wà bí èṣù wí o èṣù ní jẹ wá lérè ara tí mo sọ ni àbúrò ẹ ló pè mí lórí aago sí i ó lọmọ ò ti ṣaláìsí. jésù ah. ọlọ́wọ́ ah. ewu. Olúwa bá wa bẹ́ṣù rí. Àmín. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ á dópin lọ́jọ́ kan. Àmín o. Ẹ jẹ́ kí n sì lọ pè má. Òwúrọ̀. Ṣé a máa wá sọ pé ẹni tó ń gbàdúrà fọmọ àbúrò ẹ̀ ló ń ṣe nǹkan kan ni? Ọlọ́run máa ṣàforíjì fún wa, ṣàgà fún mi láyé o. Ọlọ́run ṣàforíjì fún wa o. mọ́mì ṣe bẹ́yìn àgbàlagbà lè máa sọ fún wa pé ifá òun parọ́ bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ ń ṣèké ìwádìí dẹ̀ sọ fún mi pé ẹni tí ó ní òrùka tí díọ́lá tẹ̀ mọ́lẹ̀ tí ò bá dáríjì ó bá gbé ìgbà ọmọ láyé ó máa gbé wọn gbìn ní bí èbù ọmọtọ́lá níwà lórí sick bed ó ṣe bí alágùn damilálẹ̀ ti kú wọ́n ní lẹ́yìn èyí tí a bá rí nǹkan ṣe sí òun náà máa tẹ́rí gbàṣọ ni nídìílé Déọlá wọn ò sin wíwọn nídìílé ìyá ẹ wọn ò dẹ̀ ya wèrè nídìílé bàbá ẹ kó tó dalágàn náà sàn gan mú mi bá mi wá nǹkan ṣe sí o ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ àǹtí tí nǹkan mi bá wọn bẹ kó jẹ́ kí n mọ̀ náà kò yé mi you understand. ee màámi ẹ máa gbà mí kẹ́ ẹ Bọ́lájí ah, ah, èmi báwo ni màá ṣe máa ṣe ìyàwó ẹ jọ kí ni mo fẹ́ gbà nínú kí n ṣe ìyàwó ẹ gangan Eh, ọwọ́ mi re funfun nẹ́nẹ́ o mi mú kọ́kọ́ nípa nǹkan tó ń ṣèyàwó ẹ̀ rárá ìyá tó bí èmi àti ẹlẹ́lẹ̀ òun ló ní ilé ayé dùn pé ká wá jẹ kí wá nídìí tí wọ́n máa fi máa ṣe wọ́ mi mọ̀ ọ́n pa ẹ̀ o. <laughs> àǹtí mi ẹni kò yẹ yín ẹ lọ́wọ́ yín rè funfun nẹ́nẹ́ ṣùgbọ́n kàkà kó rọ̀ ọ̀la rẹ̀ rí koko ni ọmọ tó náà ló wà lórí jẹ́rọ ló di alágànnà kalẹ̀ yìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí òrùka tó tẹ̀ mọ́ lẹ́nu lẹ́yìn ni. mú mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ wọ́n mú fọlọ́n bẹ̀ wọ́n ẹjọ́ ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. Bọ́lájí ẹgbẹ́ ò lọ́wọ́ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ mú mọ̀kàn yẹn dájú. ó gbàgbé pọ́mọ ìyá kan náà ọmọ bàbá kan náà nìyẹn ni kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu èmi ò sọ fún ẹ wípé ifá parọ́ o mi ò dẹ̀ ní ọ̀pẹ̀lẹ̀ sòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ mo fẹ́ kí wọ́n fúnra rẹ̀ máa wò ó wípé àwọn èèyàn ọlọ́run yìí wọ́n fi orúkọ ọlọ́run wọ́n fi ń wá oúnjẹ tó máa jẹ ni má jẹ́ kẹ́ni kankan dà ní ìwà àtọmọ ìyá ẹ̀ wúru o ẹ má joyè ọmọ àwùsá o mo fi ọlọ́run bẹ̀ àdúrà ni kò jẹ́ ká gbà nígbà tí a bá gbàdúrà tí ọlọ́run bá gbàdúrà wa tán àṣírí ẹni tó wà ní ọ̀rọ̀ náà àṣírí àtú. àmín. Ah, ah, irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ah, ọlọ́run mà ní jẹ́ rí irú ẹ̀ o. wo fún ìdánilójú màá tẹ̀lé lọ sí hospital màá lọ kíyàwó ẹ̀ èmi dẹ̀ mọ̀ bí lágbára ọlọ́run ara máa tùyàwó ẹ̀. àmín o ò ṣe jàre ọkọ mi. ìwà ọkọ ìgbà ọlọ́run rẹ̀ ni. kí o kò mọ nǹkan fẹ́ pa ẹ̀. káyọ̀dé omi ìpè kùsà ìpadà ọkọ kò sí kò sí yàtọ̀ rárá in fact mo lè fẹ́ sọ pé ó tún wọ̀ sí i mi irú nǹkan tó ṣe ìyàwó Bọ́lájí yẹn rí mi ò rí tó bá bẹ̀rẹ̀ báyìí I don't understand ah èmi ò rí rí o. abet ah, ṣe bọ́n sọ pé kí Bọ́lájí kó lọ bí àǹtí ẹ̀ tó bá yẹ kó bí àǹtí ẹ̀ ni mo fi lè kó yẹ kí nǹkan ti yí padà náà ó bẹ̀ẹ́. ó bẹ̀ bọ́ ìṣòro ó bẹ̀. ó bẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ó lóun bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ òun bẹ̀ àti yẹn i mean èmi ò irú ẹ̀ rí o mi irú family yẹn rí. ó bẹ̀ ó yẹ kí n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn i don't understand èmi ò believe ó bẹ̀ o yes èmi ò believe ó bẹ̀ nítorí ibi tí mo mú yín lọ yẹn ibi tí mo mú yín lọ yẹn bàbá yẹn àtàbàtà sí mi tó bá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ bá rí o. ṣé Bọ́lájí máa parọ́ ni ó bẹ̀ẹ́ èmi ò mọ nǹkan tí ó máa yẹn tún wá mi ò mọ nǹkan tó fẹ́ i don't understand mi ò mọ èmi dẹ̀ ti sọ pé well the person thing ni pé ké èmi ìwọ àti Bọ́lájí ká padà lọ bá bàbá yẹn àbí nígbà tí bàbá ti identify ẹni tó ṣèkà kí bàbá náà jẹ́ ká ṣèkà fún náà. kò bá ṣèkà sí padà. yes now nígbà tó ti ní kọ́ bẹ́ẹ̀ mi ò tiẹ̀ mọ dísìn tí bàbá ṣe máa ní ká bẹ ẹni tó ń ṣèkà ah àmì ìgbé bàbá náà ń bẹ̀rù ẹ̀ nìyẹn. yẹ èmi fẹ́ kájà àwọn ẹ̀ta padà lọ́sọ̀rọ̀ bàbá ká sọ fún bàbá simple. Oh òfin Moses ni náà. sori jẹjẹrẹ ló kún fún ẹ sori ibi tí ọ̀rọ̀ ìdá dúró sí ibi tá a dé yìí sori tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ni wàá múlẹ̀ lẹ̀ so ti yẹ sori ibi tí ọ̀rọ̀ ìdá dúró yìí ké ké ké ẹ̀mí ló mọ̀ pé ẹ̀ kò dàbẹ̀ sori iṣẹ́ ni ìbánidọ́kọ̀ yẹ ká jáwọ́ nítorí ibi tẹ́lẹ̀ fẹ́ padà sí yẹn èmi ò ní tẹ̀lé ń lọ o kí ló tó ní tẹ̀lé wa. ẹ mọ̀ ní tẹ̀lé lọ o. no no no no no no àtúndé má sọ bẹ́ẹ̀ yẹn ah look a friend in need is a friend indeed yeah so má má sọ bẹ́ẹ̀ náà. sori ibi tó ń tẹ́lẹ̀ n fẹ́ kí o fún ara ẹ kó fún ara ẹ pamọ́ kó fún ara ẹ pamọ́ kó fi Bọ́lájí àti fámìlì wọn lẹ kó sẹ́kọ̀ọ́ máa yanjú ọ̀rọ̀ ara wọn. no no no no no no a má sọ bẹ́ẹ̀ èmi àtẹ̀lé àkọsí nǹkan tó lè fèmí ṣe èmi àti nǹkan bá dra ẹ̀ wo tó bá ju oògùn báyìí á tà padà ni o ti bọ̀ fẹ́lẹ́lẹ̀ ó bá ta padà ní kò lè wọlé ọdẹ èsì ó wọ́ tì. wá tí wọ́n bá sá tó ló lọ <laughs> honestly mi máa lọ máa lọ àádọ́ padà wá fún ẹ lábọ̀. ìwà ló àbí. tí ó sì nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ èmi sọ́ọ̀rì gan èmi ò lọ. ìgbà tó mọ̀ kó máa sá kílé tó bẹ̀rẹ̀. Ah, wọ́n lo lóògùn wọ́n lo láìpẹ́ ògùn wọ́n babaláwo. ire ayé máa rè orí ẹni lóore kò níyà ire ayé máa rè ire ayé lè o káyọ̀dé káyọ̀dé káyọ̀dé ẹ̀mí ló mọ̀ pé. ẹ̀mẹ́ta kí ló ṣẹlẹ̀. o láìka rẹ rárá o. <laughs> kí ló dé. o lè ṣọ́ọ̀pù láìka rẹ. kí kilode. dé kí ló ṣẹlẹ̀. nǹkan tí Túndé ń sọ fún ẹ òótọ́ ọ̀rọ̀ ló oh my god. gbọ́rọ̀ tí Túndé bẹ́ẹ̀ sọ káyọ̀dé tó bá dé lónìí gbọ́ owó dé ló mọ̀ torí wọ́n fara hàn pé Túndé tá à ń sọ ìyẹ̀gbẹ̀jì ni tí dẹ́rẹ́bà lè máa sá fórùn kan báyìí tó dẹ̀ ń gbórí dúró kí ló gbójúlé wọ́n gbójú lọ́lọ́hùn ah, kí ni problem gbogbo yín gan ah, nígbà tó lè wá ní problem nísìn tí gbogbo yín ń sá fún tẹ́ ń sọ pé kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pakọ̀ ẹ̀yin forí ara yín pamọ́ ah, ta ni kó dúró tì ó kí adẹ̀kùnrin ara lọ́rẹ̀ mo sọ́ọ̀rì gan tí gbogbo yín bá sá èmi ò sá. ok àwọn kan wà tó fẹ́ kó yẹ ẹ lẹ́yìn mo fẹ́ kó consider ìyàwó àtọmọ. wo wo kò sí nǹkan tó máa ṣe mí kò sí nǹkan tó máa ṣe mí bọ́lájí ló gan ló tutù Ah. ajé mi mo là ń tí ó ṣì ah, ọ̀n lè bá mi tíra irú ẹ̀ tó bá lọ spiritual máa lọ physical máa mm. súnmọ́ máa fẹ̀ṣẹ̀ fọ́ gbogbo ẹnu ẹ̀ dànù. káyọ̀dé wàá fi ẹ̀ṣẹ̀ fọ́ gbogbo ẹnu ẹ̀ dànù. Ah. mo fẹ́ kó rántí nǹkan kan pé ṣé o mọ̀ pé ilé ẹ̀gbọ́n bọ́lájì yìí náà lọ́mọ ẹ̀ ti tọ̀rọ̀ ká mọ́lẹ̀. so tí gbogbo nǹkan yìí fi ń ṣẹlẹ̀. ó wá lọ fẹ́ dúró wàá gbalẹ́sẹ̀ lẹ́nu ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ fi gbogbo yẹn kò sí nǹkan tó máa ṣe mí kò sí nǹkan tó máa ṣe fámìlì mi ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan bá sa èmi ò sá èmi á dúró ti Bọ́lájí because ó ní ìdùnànsìn. má fa ẹrù tiẹ̀ sọ́wọ́ kó gbé ti Bọ́lájí sórí o. wo that's that's the best thing I think we can do for a friend man. no problem tá a pín ẹ̀rọ fẹ́ fèsì okun okun okun ara ẹ. jẹ́ ká gbọ́rọ̀ Bọ́lájí sẹ́gbẹ̀ẹ́ kan um, ṣo máa wá sí club lálẹ́. well I don't know tí má bẹ́ẹ̀ lọ máa jẹ́ kó gbó pè mí náà ilé sọ̀rọ̀ wa máa ṣàgídí. èmi ọ̀rọ̀ gbogbo yín ò yé mi ṣá èèyàn ní problem gbogbo yín dẹ̀ ń sá fún ń sá fún tọ́rẹ̀ ní ṣá I don't understand you guys. iye ayé máa rè orí ẹni lóore kò níyà ẹ ayé máa rè é ayé lè o lè lè. bàbá inú ń jó mi lábẹ́ aṣọ ọ̀rọ̀ tẹ́ sọ fún mi lọ́jọ́ sí. Si ó mà ti ń ṣe lé mi lórí. Ah, ifá ọmọ ṣeun o. ọmọ mi Dámilọ́lá iná ti gbé. iná ti gbé. bàbá ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ rescue àwọn méjèèjì jọ gan mọ́nà ni Dámilọ́lá ti kú lọ́rọ̀ kan ọmọ tó láni wà ní sick bed wọ́n ń kó mà màmá wọn ò kẹ̀ ó sì ń ṣe gángan ọ̀gán wọn ò dẹ̀ lágànnà ń dilé wọn ọ̀rọ̀ yóò yé mi o ẹ̀ ní kí n lọ bẹ́ẹ̀ mo ti lọ bẹ́ẹ̀. Ah, ẹ sì ṣe bí mo ṣe wí. mo bẹ́ẹ̀ kàkíwé àgbọn ẹ̀rọ kókókó ló ń le ẹbí káyọ̀dé mo sọ fún ìjọ tí mo fẹ́ lọ bẹ mo sọ fún bó ṣùgbọ́n bí ṣe ń gé lọ́wọ́ ló ń bọ̀ ọ̀ka ó já pamọ́ ó ń parọ́ pé òun ò mọ́wọ́ òun mẹsẹ̀ bàbá tó ṣèkà bá kọ̀ tó ní òun ní dáríjì mi ẹjọ́ ẹ bá ń wá àtúnṣe mo ò lè máa kọ̀ǹtínú báyìí ìnira yìí tíyàwó mi wáyé ti pọ̀ jù. ẹ wo bàbá wa ò tiẹ̀ lè gbà mọ́ a lè gbà mọ́ a ti ṣe sùúrù tó kí ló dé kí ló tún fẹ́ ká ṣe abẹ́bẹ́bẹ́bẹ́ kò gbà á á sọ pé òun mọ̀ ń pa ẹ̀ òun mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kìíní kú ìkejì wà lọ́sítù báyìí ẹ̀yìn ìyá awú ẹ̀ náà ń ṣe gbọ̀ngàn káàkiri kí ló dé ṣóun nìkan ni à èmi mo ní ká wá o tàbá bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó bá lóhùn ògbọ́ ẹ jẹ́ káwa náà bọ̀m̀bù ẹ̀. bàbá ẹ bá wa fi nǹkan ṣe ẹ jẹ́ kó jóná dànù kó kú let her go and die. ṣe ṣe ṣe sùúrù ṣe sùúrù sọrí ní ti ń bẹ́ǹdì ọ̀rọ̀ yìí mo ti sọ fún ọ mo ti sọ fún yín gbẹ wá ẹ̀yin náà gbọ́ mo ní kẹrìí bẹ̀ dáadáa sọ̀n gbọ́ mi bí bẹ́ẹ̀ bá bẹ̀ dáadáa kínú rẹ̀ ó yọ ẹ̀yin wò wò bá a sa bẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ báyìí náà ní èèmọ̀ ìlélẹ̀ o ẹ gbọ́dọ̀ rẹ̀ é bẹ obìnrin tẹ́mi ń wí ni o tí fá ń sọ fún mi o ẹ tí ibẹ̀ tó ni. ẹ̀bẹ̀ báwo mo ti bẹ ẹ lọ́wọ́ káyọ̀dé àjọjọ bẹ̀ ni mo bẹ̀ kò gbọ́. ẹ tí ibẹ̀ tó tẹ ẹ bá bẹ̀ tó dáadáa ọwọ́ bá a bá fòrí sínú oòrùn bóòrùn bá mú yóò yọ ni Eh. Eh, inú rẹ̀ tí yọnu. kò ní gbọ́. Ah, inú rẹ̀ yọ ni. inú rẹ̀ ò ní yọ ah. kò tí ì yọ ẹ má wọrí àwa mọ nǹkan tá a máa ṣe. sùúrù rẹ ṣe. Eh, ẹ má wọn bàbá you've done your part ẹ má wọrí. bẹ́ẹ̀ bá bẹ yóò mọ jálura wọn ni o. ẹ fi yókù lẹ fún wa já lọ já lọ àìtàn náà inú wọn tún ẹ ṣe bàbá. Mm-hmm. Bọ́lájí. mama bọ́ládà kí ló ṣe ẹ tójú ẹ lé kókókó báyìí. ọmọ bọlá lè dà. kí ló ṣẹlẹ̀ bọ́lájí. báwo ṣe bíi kí n strangle ni. wọ ìka ẹ̀yìn yìí mo wá síbí ìgbà mo wá bẹ́ẹ̀ mo ní ká fi ṣe tọmọ ọ̀yà nígbà ìbẹ̀ là ń bẹ́ òṣìkà ṣùgbọ́n o fi ṣe tẹ̀níbàjẹ́ ọkàn mi àbí wàá ṣe bí gbébi kan rìn o wọ́n wọ̀n ẹ̀yàn jáwọ́ lọ́rọ̀ mi ìwà gbáyà òṣì. ṣé o ti mọ tí yóò ní ah, àbí kí ló fà tó fi ń bá mi sọ̀rọ̀ báyìí jọ nítorí ọlọ́run ṣé kí n parọ́ nǹkan tí mi ò ṣe múra mi ni. àbí ah, jọ nítorí ọlọ́run kí ló ń kí ẹ láyà gbogbo. kí ló ń kí mi láyà. ṣé kí ló ń kí mi wọ̀ o fẹ́ ṣe ju nǹkan tó ṣe sẹ́yìn tẹ́lẹ̀ lọ ni wo ṣọ́ra o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á wẹ̀ tó bá tún sọ anything bẹ́ẹ̀. Eh, má jẹ́ kí ẹ̀jẹ̀ wẹ ẹ̀gbọ́n ẹ̀ èmi ni kò jẹ́ kẹ́jẹ̀ wẹ̀. èmi ni kò kọ́kọ́ jẹ́ kẹ́jẹ̀ wẹ̀ kó pa mí síwájú má fi ojú mi má jẹ́ kójú mi rírì kúrì kí ló dé lọ́pàá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan náà tó jẹ́ ẹyọkan yẹn náà ló tẹnu mọ́ kí ló dé lọ́pàá láti ẹ́. Bọ́lájí Bọ́lájí pẹ̀lú bí mo ṣe bẹ́ẹ̀ tó pé mi ìmọ̀ ọkọ nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ó dáa mo tún wá ń ṣépè báyìí pé mo fi alájọbí búra ìmọ̀ ọkọ nípa nǹkan tó ń ṣèyàwó ẹ̀ bọ́lájí. ó ìka máa fẹ́ kún gbara ẹ lẹ́nu wọn kò jọ mí lójú fún ẹ nítorí o kúkú bí kan láàárọ̀ kó kú lálẹ́ rí wo ṣìkà gan alẹ́ yìí jáwọ́ lọ́rọ̀ mi mo wọ̀n ẹ̀ eléyìí last time mo ò ní mo ò ní ní grace láti ẹ̀fín mílẹ̀. bọ́lájí èyí ah! bọ́lájí. Ah! gbà mí ta mo ṣẹ̀ báyìí ta ló kọ̀ wò tó sọ ìbànújẹ́ òkò sínú ilé mi tó fẹ́ bayọ̀ mi jẹ́ ah! ọlọ́wọ́ bọ́lájì. fún mi ní kọ́kọ́rọ́ tí mo àlọ́wọ́. ẹ̀yin lẹ mọ̀ tẹ́. wọ́n fi kú ṣe rẹ̀ léṣe tí bọ́lá dínà o pé kó bá ṣe tiẹ̀ bó ṣe ń ṣe yẹn ṣó ti gbọ́ ọkọ mi. àgádágodo ìmọ̀ tó tì í Elédùmarè fún mi ní kọ́kọ́rọ́ fún mi ní kọ́kọ́rọ́ fún mi ní kọ́kọ́rọ́ tí wọ́n fi abọ́lálé ọkọ ọmọ olómọ apẹ̀rọ̀ ọmọ ọlọ́rọ̀ agogo ìjẹ́ ó yẹ kí o ní àṣírí kan tó máa ma fi pamọ́ fún èmi tí mo bí ẹ ṣé ìhòòhò ẹ kan wà tèmi yóò gbọ́dọ̀ rí nítorí mo mọ̀ wípé nǹkan kan wà ń di ọ̀rọ̀ tó ò fẹ́ sọ jáde èmi náà jáde bábúrò ẹ̀ ṣe lóun jáde nǹkan ẹyọkan yìí náà ni wọ́n ń tẹnu mọ́ ajá bọ́lájí tó dẹ̀ ń gbó tó ń gbó tó ń gbó kó ní ohun tó rí ẹ́. mami ṣé pé ẹ̀yin náà ẹ gbà mí gbọ́ pé mi ò lọ́wọ́ nínú kan tó ṣe ìyàwó bọ́lájí. Ah, ọmọ bọ́lá ní ò ṣe ṣe sùúrù olójú òṣànílájú ẹ̀ lẹ́kítà ló bọ̀ kó wọ̀ bọ́láńlé tó o bá ti ẹ̀rọ nǹkan kan ó yẹ kó ru ọjọ́ ìkúnlẹ̀ mọ́ mi lára kó ru ọjọ́ tí mò ń fa okùn ayé títí ọ̀run ń fà mí tó jẹ́ tayé ló padà já mọ́ mi lọ́wọ́ ológun ń bá wọn bógun ọlọ́gbọ̀n ń bá wọn bọ́gbọ̀n èmi àdùnní òbí jù wà tàbúrò ẹ̀ méjì yìí náà lọ wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé ibi tí ìyàwó àbúrò ẹ ti tẹ òrùka mọ́lẹ̀ ó ní wàhálà ti dé kí ló wá fẹ́ẹ́ fi pamọ́ fún mi sọ tó bá wà ń dé ẹ̀ fún mi ẹ́ ká mọ ibi tá máa gbà. Mami nígbà tí mo jókòó tí mo ronú mo rò pé iṣẹ́ ló sọ yín de opó ọ̀sán gan iṣẹ́ ló pa bàbá mi láìpẹ́ ọjọ́ mo wá rí i pé iṣẹ́ tí ń bá èmi àtàbúrò mi náà múlẹ̀ bí omi ni mo fi wá rí kúrò ẹsẹ̀ mi. ìyá obìnrin mi ó omi iṣẹ́ rẹ̀ rèé owó rèé ajé olúra ògúngún nísọ onísọ bòójì gbogbo ah, ṣe fojú bí n ti wò eh, kọjọ ọ lójú <laughs> wòmí owó rèé sórí bó ka ìbá wọnú ilé rẹ ìwọ ti kú ò lẹ́gbẹ́ oníṣẹnu ò ní ṣiṣẹ́ mọ́ láéláé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wá wò mí ọ láwọn àkìlọ̀ kan ìkìlọ̀ yìí sì ṣe kókó orí ń gbọ́ bá mú òrùka yìí délé ẹni tó o bá fẹ́ kó tẹ òrùka yìí mọ́lẹ̀ tó o bá ti fi sílẹ̀ fún tó tẹ̀ mọ́lẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ò tí ì bímọ rí láyé ló tó ka yìí mọ́lẹ̀ wòmí ẹni tó wọn ò gbọ́ pa ọmọ mọ́ owó rẹ̀ wá bẹ̀rẹ̀ owó rẹ̀ yamùrá owó rẹ̀ pọ̀ yanturu ṣèyàn ò ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì bó bá jẹ́ pé ẹni tó ti bí marí lọ́tọ̀ ka ìmọ̀lẹ̀ ẹ̀ńtọ̀ wọn ò ní bí kàkà mọ́mọ́ o jẹyọ hmm, kan tó bí òun lọ àmọ́ owó ọ̀hún ò pọ̀ tó bí ta kọ́kọ́ pabambarì bó bá wá jẹ́ pé olóyún ńgbà yìí bá fi dijọ́ kẹta oyún rẹ̀ àmọ́ owó rẹ̀ ọwọ́ á pọ̀ yanturu odò lówó rẹpẹtẹ nu ayé ọgbọ́ ọ̀rọ̀ ṣe mọ̀ bó ṣe rí nu. ẹ bàbá ṣòwò ṣàmàdé. ẹ wò mí òròmọdìẹ tí ọ máa wò ni ìyá rẹ lọ màṣá ìyá rẹ tó wá màṣá kọ ọmọ ṣe o kòkò júwe mi dáadáa wò mí ní gbogbo agbègbè yìí wọn pé méjì àròlé ọlọ́fin ìgbòmẹ́kùn wòmí owó rẹ̀ ó dé èmi lèmi sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ dẹ̀ báwo ni mo ṣe fẹ́ lò tí màá fi múlẹ̀ tó màá fi tẹ̀ múlẹ̀. bó ṣe lò ẹni tó o bá fẹ́ kọ́ tẹ̀ mọ́lẹ̀ gangan ìyún nínú ilé rẹ ni ó tẹ̀ mọ́lẹ̀ ọ̀gbádùn mi inú ilé rẹ ni wọ́n ti tò ka ìmọ́lẹ̀ o gẹ́gẹ́ bó ṣe béèrè ìwọ fún alára rẹ báyìí lọ́ọ́ fi sílẹ̀ ẹni tó o bá fẹ́ kọ́ tẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ṣé kò la ẹ̀mí lọ. ọ wò mí kò lẹ̀mí lọ rárá hmm, àmọ́ o tó bá wá di pé ẹni tó fẹ́ kọ́ tẹ òrùka yìí mọ́lẹ̀ lọ́ọ́ bá tẹ̀ mọ́lẹ̀ à ó léwu ó léwu o wò mí ń gbọ̀rọ̀ bá yíwọ́ tán kọ́ mọ́ di pé ẹ̀mí ara rẹ̀ ló fi dé wàá gbọ́ bọ́ba wá di pé wá rí bẹ́ẹ̀ tàbí kọ́ wá wò pé owó rẹ̀ ń lọ ọlẹ̀ ó tó mú òka yìí ìwọ tó fi ilẹ̀ kẹlòmíì tó tẹ̀ ẹ́ wòmí gbogbo ìgbà tó ẹni tó bá wọ tọkàn rẹ wá bá ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ lówó rẹ ọmọ ya mọ̀ra sí ẹ wọ́n bá wá tètè ní pé bóyá ọ̀rọ̀ ìfẹ́ yíwọ́ tètè kàn sí mi o kàn sí mi o ọ̀yá gbà báyìí gbà báyìí ẹ ẹ o bí ibo bí ń tẹ ni wọ́n mọ́ ọ̀la <laughs> rẹ ló mú dání o. yé mo gbé ọmọ bọ́lá ń lépa mi ẹ gbà mí ọmọ Bọ́láńlé ikú ń bẹ lọ́rùn kò pa àgbà àgbàlagbà ò fi ọwọ́ ara ẹ̀ fa ikú bí ọmọdé ọmọ Bọ́láńlé ohun tó tó yìí ló dàyà kọ ẹrù òtí ẹ̀ bá ẹ Bọ́láńlé àbúrò mọ̀ wípé bẹ́ṣù bá fi ọwọ́ ọ̀tún fún yàn ní nǹkan àbámọ̀ ló ń fòsì gbá òòrò ẹ bá mi ò yé mi mami mo mọ̀ àmọ́ ìyà yìí ti pọ̀ jù ìyà yẹn pọ̀ mami ló jẹ́ kí n ṣe àmọ́ wọ́n jẹ́ kó yé mi pé kò bẹ́ mi lọ mami mi ò mọ̀ mọ̀ ṣe. ó dáa níbi tọ́rọ̀ gbede yìí kálákátá lọ́nà káwá fábọ̀ jọ kí lọ́nà àbáyọ báyìí kí ni ọ̀nà àbáyọ tára ìyàwó àbúrò ẹ̀ fi máa yá. bàbá jẹ́ kó yé mi pé ọjọ́ tẹ́mi tó súnmọ́ mi bá ti tẹ òrùka yìí mọ́lẹ̀. Mami wọlé mi mi ni màá fi dí. Mo kọ̀, ẹlẹ́dàá mi kọ̀ mi ò ní rírú ẹ̀. Ọmọ kò ní síwájú mi lọ. Mo gbọ́, Bọ́láńlé, ibi tọrọ gbede yìí, ó yá dìde lẹ̀ ọ̀dọ̀ bàbá. Wọ́n lọ sọ́dọ̀ bàbá kọ́ wọ́nà àbáyọ̀ mi. Kọ́ wọ́nà àbáyọ̀ mi. Ah, Bọ́láńlé dami bolo mú tọ́lá ní ẹ̀gbọ́n rẹ̀. a fẹ́ lọ ṣeré. ẹ fẹ́ lọ ṣeré níbo. níbi àwọn mi. lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́lá padà sílé. dádì mi ò lè padà. mo ní kó padà sílé. dádì mi ò lè padà náà. padà mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yẹn. dádì ṣé dandan ni. ó sọ pé ọwọ́ padà ṣé dandan ni. jẹ́ lọ. dami tọ́lání tọ́lání tọ́lání. Damilola, tọ́lání àgbélò. Ah, káyọ̀dé ẹ̀lò ẹ̀lò ẹ̀lò káyọ̀dé ṣó ń gbọ́ mi bólúwa ẹ̀ mú fẹ́ẹ́ fọ́rọ̀ pàtàkì kan ni fẹ́ẹ́ sí mi nà lákòókò ẹ̀ O, ó dẹ́rù bà mí gan mo ní láti rí ẹ ẹ ṣó ó wà ń lé ni bólúwa bólúwa dá mi lóhùn ṣó wà ń ni ṣé kí n wá bá yín bẹ̀ ok màá pè ẹ́ tí màá ti dọ́dọ̀ ẹ̀ màá pè ẹ́. ẹ ló túnde ẹ bolo wà mo ń bọ̀ mo ń bọ̀ àrè ṣáà dúró dè mí bẹ̀ o ò ní láti bẹ̀rẹ̀ ọkàn lọ́wọ́ mi máa jọ́ bẹ̀rẹ̀ máa ṣàlàyé fún ẹ. ìbànújẹ́. gbé òun ọ̀fọ̀ máa yá lé mi o máa eh. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ bàbá ni mo béèrè. ṣé bàbá rà bàá bẹ́ẹ̀ ni bàbá àràbà. Ah, wọ́n ti kó lọ sábúlé wọn ah, wọ́n ti kó lọ sábúlé ní Ìbàdàn abúlé òbèbè wọ́n ti lọ joyè àràbà. Ah, abúlé òbèbè pátápátá. bẹ́ẹ̀ ni. Eh, ẹ jọ àǹtí ṣé ẹ lè júwèé ibẹ̀ fún mi. tẹ́ bá ti dé tó gate nìbàdàn ẹ̀yin ẹ béèrè abúlé òbèbè kò sẹ́ni tí ò mọ̀ bí wọ́n máa dàrẹ́ẹ̀tì yín lọ́bẹ̀. Eh, ṣé tí bá ṣáà ti dé toll gate yẹn anybody máa júwe fún mi. bẹ́ẹ̀ ni wà kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe eh, ẹ má ní mò ń da yín láàmú mi mọ̀ bóyá ẹ mọ fóònù nọ́mbà wọn kẹ́ lè kẹ́ fún mi kí n lè pè wọ́n pé mò ń bọ̀. no problem. ìgbà. ìbànújẹ́ omi ò jìnnà rẹ̀ jìnnà rẹ̀ sílẹ̀ kò ṣe é ọ̀rẹ́ ọ̀kẹ́tẹ̀ ọ̀rẹ́ ọ̀kẹ́tẹ̀. 一 wá ní kọ́. ire ayé máa ń lò ire lè kọ́ ní yá. tẹ̀gẹ̀ sí bọ́lájì. ire ayé máa ń It's easy man. It's easy. You know what? You know what? You know what? You know what? Take it. No, no. Take it easy. open up lẹ́yìn ìbọn ara yìí nípa tàbá kọ́ńtà ìrìn àwọn ọ̀tún ọ̀hún tẹ̀ nílà oh, ń sọ ọ̀hún tẹ̀ ọ̀hún nílà oh, ń sọ ọ̀hún tẹ̀ ẹ̀ bọ́lá jí. Balada! Balada! Balada ti kú! Balada ti kú! Balada ti kí? Ah! Ah! Ah! Ah! Ah! Wọ́lá! Á tẹ̀mí bá mi. Inú tí mo fi bí bọ́lá lé rẹ̀. Inú tí mo fi kí ni mo dúró ṣe kí ni mo dúró mú ẹ jẹ́ bá lọ ẹ wọ́n mọ́ mi. ayé tó tó àfikà bórí lẹ́rí yé kókó ni a nínú lára sí kò láyé lé orí ẹni kára lé kò ní ọ àdéhùn tó bá kọjá nínú orí má gbẹkọ̀ nílé. Ayétótó. Bọ́láńlé mo mọ̀ dáadáa àti pé ọmọ mi ẹ dákun bó o lẹ́yìn gan ti wá ọmọ ọ̀dọ̀ mi ní àyè. ẹ ṣe sá dírẹ́fà Bọ́láńlé ló júwèé bíbá ẹ fún wa òun ló sọ fún wa wípé tá a bá ti dé tógèètì tó bá ti béèrè ilé òbèǹbé pé wọ́n á mú wa débẹ̀ èmi ni mo bí Bọ́lá lé àwọn méjì péré náà lọ́lọ́run jogún fún mi àbúrò ẹ̀ nìyí àmọ́ Bọ́ládé ló ṣe gbogbo àlàyé oríṣiríṣi fún mi ní ohun tóun wá ṣe ní ọ̀dọ̀ yín ìgbà tó yá ni mo wá sọ fún Bọ́ládé wípé àfi kó padà lọ sọ́dọ̀ yín o torí pé ọ̀dọ̀ yín lọ́nà àbáyọ ọ̀dọ̀ yín ni Bọ́ládé bọ̀ tó fi ṣàgbákò kú bọ́lá lé kú. bọ́lá lé ti kú. kí ló pa. ọ̀rọ̀ wàhálà òrùka yìí náà ni. Ah, ọmọ ṣe o ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ Elédùmarè ọ̀dà ìlú tó kù náà yọ ọ̀dà sí i ní fojú sunkún máa ọmọ ṣe o lọ ṣe ń kìlọ̀ fún ọmọ yìí àmọ́ ju gbogbo rẹ̀ lọ dà pé orí òrùka. bàbá ìwọ yìí lẹ́kẹ̀ ṣáà gbà mí torí bọ́lá lè ti jẹ́ kí n mọ̀ pé yìí lọ́rọ̀ àbáyọ ìyàwó àbúrò ẹ wà ní hospital báyìí lórí ọ̀rọ̀ yìí ọmọ méjì ti fòṣọ́lẹ̀ ó ti kú. ẹ dákun ìyá wa ṣé obìnrin ọ̀hún sóun lọ tẹ òrùka yìí mọ́lẹ̀ ni. bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀ ló tẹ òrùka mọ́lẹ̀ àtìgbà náà ni wàhálà ti dé ẹ gbà mí bàbá ẹ jọ̀ọ́ ẹyọkọ tó kù ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ mọ sí mi ẹ jọ̀ọ́. ẹ ìyá wa ẹnu omi jẹ yín ni ẹ̀rí kan tó kù yìí ó dìrò dìgbà fún yín. mo sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan àṣẹ sì ti kúnnú ẹ rí Bọ́láńlé tó kú ó ti fira rẹ̀ sí ti tu ọ̀rọ̀ yìí gbogbo aburú tó sì ń ṣẹlẹ̀ yóò sì dáwọ́ dúró nítorí mo ṣàlàyé fóònù náà tẹ́lẹ̀ ẹ wá wò mí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù báyìí a ṣe ẹ wá rí ọmọ yín náà ni ó gbé bọ́ bá sì ti gbé kó fọkàn balẹ̀ gbogbo aburú lọ pátánù kò jù bẹ́ẹ̀ lọ. bàbá agara yóò ní dáa yín o. àṣẹ àṣẹ àṣẹ. kò sí nǹkan tẹ́gùn mi ṣe tí ò fàárọ̀ jù ṣùgbọ́n tẹ bá ti fi dá mi lójú pé tí n bá gbé ẹbọ yìí àbí kí n ṣe tutù yìí eh, kò ní sí wàhálà á dẹ̀ yọ mí kúrò ní ìlà ìlò tí mo kóra mi sí mo ti ṣetán àti ṣe gbogbo nǹkan tẹ bá ní kí n ṣe. ẹ eh, ẹ Bọ́lájí ṣé oògbọ́n kan tí bàbá yẹn sọ dáadáa ni wọ́n ní tó bá ti ṣètùtù yẹn pé gbogbo nǹkan tó ń lẹ̀ máa tán pátápátá sórí nǹkan tẹ̀mí kan fi hàn pé ká bèrè sí ni pé irú ètùtù gan-an òun ni wọ́n fẹ́ ṣe fún wa àbí mọ́mì. bẹ́ẹ̀ ni. ọ̀kàrẹ̀ tiẹ̀ ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ wò mí arákùnrin fọkànbalẹ̀ ẹ òròmọdìyẹ tí ọmọ àwòdì ìyá rẹ̀ lọ́mọ àṣàwò sì ti kọjá lọ́ntìẹ wò mí gbogbo àdógbò ìwọ̀n pé méjì wọn bá gbàrò lé ọlọ́fin ìgbò mẹ́kùn èmi rẹ o kónkóba ilẹ̀ yahoo òòrè tutù tó gbé ìwọ ló gbé o alẹ́ ló sì gbé kò sì ṣéwu bí wọ́n ṣe ń lọ báyìí ọ̀gbádùn mi inú ilé tí ń bá jókòó ṣé mọ̀ ń tẹ̀lé ọ lẹ́yìn lọ ni ẹ ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kárí yọ̀dà fún ẹ jèrè. ayé homo ayé homo. aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo, aye, humbo. aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye humble aye Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, Aye, humble Aye, ní Aye, n Aye, ó Aye, irú Aye, mo Aye, ká Aye, kó Aye, ká Aye, àtàìsàn Aye, lè Aye, lára wọn fún náà mo gbé wá yìí ó tù kó bà fún wọn kí kí gbogbo àdánù yóò fò yìí kó lè kó lọ lára wọn kẹbọ pé kẹbọ dààmú kẹbọ dèbè ọ̀hún. orí ẹni lóore kò ní yá ilé má lè ilé ọ̀rẹ́ o lè lọ́lẹ̀ ayé tó tó abori yeri ye kokori ya ninu lara sigo yeye ne ori yeri ni kalale koni ya ariwo to bakode ani ni ori ma gbe koni ne ayé tó tó. ló ṣe mí. madam ẹ relax ṣe ti bọ́ kò sí problem. ọmọ mi ń kọ́. àlàáfíà lọmọ yín wà. ọkọ mi náà ń kọ́ bọ́lájí ń kọ́. ọkọ yín náà wà lálàáfíà ah, ó ti wá fi hàn báyìí pé àlàáfíà tó péye ti wà lára yín. kí ló ṣe mí. ẹ ṣáà máa wọ ẹyin relax màá ní pé kí wọ́n fún yín lóògùn láìpẹ́ but ẹ jọ̀ọ́ ẹ má dìde ṣe ti gbọ́ ẹ ti gbọ́ ẹ relax ẹ ti gbọ́ ẹ relax ẹ relax. no wọ́n á fún yín lóògùn. Doctor! Jìnnà sílé mi, ẹ jìnnà sọ́dẹ̀ mi, mi ò fẹ́ bá ọ̀rẹ́. Ẹkún ò ṣe ìbànújẹ́, ìpayín kéke òun Maya Máyálé mi o, máyálé mi, máyálé mi o, máyálé mi. Jìnnà sílé mi, jìnnà sọ́dẹ̀ mi mi ò fẹ́ bá rẹ rárá rárá. ìbànújẹ́ oh, mo ní o oh, jìnnà oh. rere jìnnà rere sílẹ̀ mi ẹkún ò mm. mo rẹ ọ̀kẹ́tẹ̀ rẹ tètè gbàgbé. ẹ ṣe mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ mi ẹ̀yin ò ní dààmú lórí ọmọ ọmọ rere ló máa gbẹ̀yìn yín lágbára Ọlọ́run. <laughs> ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ Ifá o Ifá kú àgbálẹ̀ mi o ẹ ṣeun. ẹ ṣe gọ́sà o. ẹ yẹ wò mí Elédùà nìkan ló yẹ kẹ́dà máa sọpẹ́ fún ẹrí bẹ́ẹ̀ yẹn bá yẹn fa Ifá náà wàá yẹn Elédùmarè ọba tẹ́ni rẹ gẹ́gẹ́ forí sàpèjì omi gòdù <laughs> ẹ lọ ẹ ṣe ẹ fọkàn balẹ̀ ẹ máa lọ ẹ máa lọ. ẹ wo tí a bá wá dé hospital táàrọ̀ ọmọ yẹn bá ti yá a padà wá sọ́dọ̀ yẹn. bàbá ṣe fi ń yé mi pé kò sí nǹkan kan mọ́. máa lọ ọ̀dà o ẹ káre o. kò ní wọlé mi wá kò ní wọlé ẹ wá kò ní wọlé àwa ẹ ṣàmì. ẹnu ẹni la fi ń kan méje sọ ti ẹsẹ̀. ó ti ń dùn nígbà kan rí kò tún dùn mọ́. jìnnà o jìnnà o jìnnà o sílé mi. kò ní wọlé ẹ wá ìbànújẹ́ kò ní wọlé pa. Doctor, I can't thank you enough ẹ ṣe ẹ kú ọ̀gbálẹ̀ mi ẹ kú ìtọ́jú ẹ wò iṣẹ́ yín ò ní díṣẹ́ o. I am very very grateful. Mr. Bolaji, ọlọ́run ni ká dúpẹ́ fún ṣe ra àwọn dókítà tí ń wo ìyàwó kan try best wà níbọ ọlọ́run ló ń yí ilẹ̀ dáláyé ẹ̀rí ń sìn ojú ìyàwó yín wòye tutù. èmi kan rí bẹ́ẹ̀. advice mi kàn ni pé ẹ jẹ́ kí wọ́n máa lo oògùn wọn déédéé kó má ṣe wàhálà kankan ṣe ti gbọ́ then balance diet yẹn mú advice yín ṣe gbàgbé dókítà ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe ojú òní tì yín mi mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ẹ kú ìtọ́jú mi because ah, tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ah, hmm. mi mọ ewu ọ̀pọ̀ tí ń bá wà lẹ́yìn o àmọ́ mo wá gbà ládùúrà wípé ọlọ́run á túbọ̀ máa fi agbára kún agbára yín iṣẹ́ tọ́lọ́run bá ti parí báyìí náà máa gbé wá sọ́dọ̀ yín ẹ máa máa láṣeyọrí lágbára ọlọ́run ẹ ní dáràn ẹ ṣe gan dúpẹ́ thank you so so much. tí wọn náà lọ bá ti di aládùúrà báyìí. <laughs> ẹ wo my dear wo mi ni wait ká kúrò mi báyìí. ibi oh. báyìí ìgbúdọ̀ sọ pé ó ti sú mi. Oh. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ <laughs> ó yẹ kí ẹ lọ lé ṣàmì. jìnnà o jìnnà o. kò ní wọlé mi wá kò ní wọlé ẹ wá kò má wọlé mi wá kò ní wọlé àwa ẹ ṣàmì. ẹ ṣàmì o ẹ ṣàmì. kò ní wọlé mi wá kò ní wọlé ẹ wá kò ní wọlé. kó lè bá ẹ sọ̀rọ̀ ọ̀gbọ́n wò ó ọlọ́run ló ní gbogbo ọlọ́run ló lè ṣe ohun gbogbo adùn ló ń gbẹ̀yìn ewúro yìnyín ìwọ náà fi tan ayé jóòbù ṣàríkọ́gbọ́n ni lẹ́yìn ìdààmú wàhálà àti páyín keke ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ oore ó fi dá lóhùn padà ìwọ náà yẹ kó dẹ̀ mọ̀ pé ojúmọ́ abánikalẹ̀ kò ní fàárọ̀ ṣe pin náà o ọlọ́run ta rí kó ṣọba ẹ̀ka o rere ló ń ṣe èmi mọ̀ pé mo ní ìgbàgbọ́ àti àrídájú pé ọlọ́run máa fẹ́ mọ tó máa bá a kalẹ̀ ó máa fi tọ́ wa lọ́rùn wò ó sùúrù nìkan ní láti ní mo mọ̀ pé ó dùn ẹ́ o ṣùgbọ́n ah, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ṣùkà nígbàgbọ́ káde dúró tọ́ lọ́rùn. mi ò fẹ́ bá ọ̀rẹ́ ẹkún òṣèlú ìbànújẹ́ odidi ọmọ méjì odidi ọmọ méjì ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọmọ ọmọ bí tó fẹ́ tó dàbí lọ́la sọ fún mi ọmọ ọmọ bébí tó fẹ́ tó dára ni. kí ló ṣẹlẹ̀? Tolú Tolú bá mi gbé fún mi ní gas cup of water mẹ́ẹ̀jọ. tọ́jú tọ́jú tọ́jú jọjọjọjọ bá mú kí mi káàkì káàkì káàkì. Dámilọ́lá Dámilọ́lá tara ni Dámilọ́lá tara ni Dámilọ́lá tara ni Dámilọ́lá tara ni Dámilọ́lá tara ni. wọ́n bẹ̀rẹ̀ o. ìdílé mi náà mo fẹ́ wá gbé Dámilọ́lá àti tọ́lá mi ní ìmọ̀ ọtí. lọ́ọ̀kù yìí kò bá dé o. Dàmílọ́lá tọ́ra ẹni Dàmílọ́lá. ẹ ń o ibi ọ̀rọ̀ yìí dé dúró yìí ó ti ń bá nǹkan mi yìí bọ̀ o mo ṣàlàyé fún yín mo ní oṣoolẹ̀ tèmi ṣe fún àǹtí rẹ kì í ṣoṣoolẹ̀ tí í pààyàn o kọ́ látẹ̀mí lọ pínrínpínrín ọwọ́ mi rẹ funfun ni ni ẹ má tòkun ọ̀rọ̀ burúkú bọ̀ mí lọ́rùn o orúkọ mi ní gbogbo agbègbè yìí nǹkan gidi ní lóde ìsàlù ayé ẹ má borúkọ mi jẹ́ o. ẹ ẹ jọ bàbá tí bá gbọ́ yín dáadáa torí ẹ̀ ń sọ́n sí ẹ ní oṣù tẹ̀ ṣe kò là tẹ̀mí lọ kò gbẹ̀mí èèyàn gbogbo àwọn tó ń kú ìwọ̀n yìí kọ́ àkáàtù la fẹ́ kọ́ yẹn sí ọ̀rẹ́ mi ti lù sọmọ méjì náà. ó yà mí lẹ́nu kí lẹ́ ń sọ bàbá ẹni kò lákúlọ kò lákúlọ ọmọ méjì fòṣọlẹ̀ wọn kú ẹni kí wọ́n á sì tù pé tí wọ́n ti ṣe tù gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó máa tán mo sì tùtọ́ gbogbo nǹkan tó tún ṣọmọ náà ó tún padà sí lára ẹni kò lákúlọ kí ló wá dé kí ló ṣẹlẹ̀ kí ló wá pùn. omi ara kùn sórí ibi ẹ̀ ń fàrọ̀ yín lọ ẹ má jẹ́ kí inú bí mi o ẹ má múnú bí mi rárá èmi mo ṣe nǹkan fẹ́ gbọ́n rẹ mo sì ń ṣàlàyé fún ọ ẹ wò ẹ ṣe wọ o síbẹ̀síbẹ̀ náà àtúnṣe la wà ṣe àmọ́ ọ̀rọ̀ irú mi lójú àgbàdo alẹ́ mẹ́ta ṣe ni rẹ mẹ́fà ẹ wò mí kí lẹ porúkọ ọmọbìnrin ìyàwó rẹ. bíọ́lá ìgbọ́ ọ̀run mi lẹ̀la sóde gbọ́lájó pọ̀ kẹ̀kẹ́ tí méyìn erin fún erigi nílé adó àràbà ló tu fẹ̀ arábi ojúmọ́ ti mọ́ wá dákun dábọ̀ dábọ̀ dákun mọ́ fi dúdú pe funfun mọ́ kó lòdò fún ọ̀wá báyìí lóbìnrin máa ta gbígun bá jẹ́ àrí gbogbo ayé bákàlàmù bó bá jẹ́ àrí gbogbo ọ̀run gbólógbò bá gòkè àjà ojú rẹ̀ atólé atóko ẹ̀là kọjá rí báyìí o kọ dákun kọ dábọ̀ ọ̀tẹ̀tẹ̀ orí rẹ̀ la ti da bàbá fẹ́ mi lójú àríran ọ̀pẹ̀ ire. lórí àyọká. ẹnu mọ́rin ọ̀rọ̀ mẹ́la. ah ò dúró pọ̀nrọ́ sùn bàǹdí àbí kí ni ìwọ orúkọ rẹ. bọ́lájí lorúkọ mi. bọ́lájí ara ń tẹ̀mí ń sọ rèé bẹ́ẹ̀ mi bá wá jẹ́ babaláwo tó mà yìí nìkan tí ó mà yìí ní padà ẹ̀ bá fọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ mi lọ́rùn wòmí ègún burúkú kan ló wà lórí ìyàwó rẹ tí gbogbo àjálù burúkú yìí tó fi ń tẹ̀lé sí. ègún ìdílé ègún ìdílé kẹ. Hmm. wòmí ìyá ìyàwó rẹ yìí ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan ọ̀rọ̀ obìnrin tó wá ṣẹ̀yìn obìnrin ọ̀hún ló gégùn fún. ègún kì í sorí tìyàwó rẹ nìkan o bọ́ ọ bá lọ rèé ṣèwádìí nídìílé wọn orí àwọn kan ti kú tọ́jà pé wọn àfọ ọmọ sáyé lọ wàá wò mí ìyàwó rẹ tí wọ́n ń wò yìí bọ́ bá bí gba ọmọ láyé kò sí kàtìkà tí yóò sì nínú wọn kódà ìjáfara léwu bẹ́ẹ̀ bá múra sí dáadáa òǹgẹ ó kú. bàbá ikú kẹ. ẹ ẹ má bínú tí n bá gbọ́ yín dáadáa torí gbogbo ohun ń sọ bẹ́ẹ̀ ṣe ń sọ ni mo tẹ̀lé yín ẹni ègún kan ló ń dààmú ìdílé yẹn. Ifá ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tí irú ègún wa ló lè fa ẹ̀ṣẹ̀ sí ìdílé yẹn lọ́rùn débi pé àwọn ọmọ ọmọ wọn ó wá ń bá sùn àwọn ọmọ wọn tó wọ́n bẹ̀rẹ̀ sí ní kú yẹn because ah ó ń yà mí lẹ́nu gan. ẹ wọ̀mí ibi ọgbọ́n àtẹ̀yìn máa nà sórí bẹ́ẹ̀yàn bá ṣẹlò mí gbà mí yóò mú dání báyìí yóò sọ pé tó dọ̀run ọ̀ gbádùn mi tẹ́ńtọ̀ ń wò ní ẹ̀ forí jẹ ni o. tó bá wá gégùn ègún yóò máa jà láti ran ni ẹ wò mí ṣèbọ ní bàbá ìyàwó. bẹ́ẹ̀ ni ó wà. bàbá ìyàwó rẹ̀ wà láyé ọ̀dà ọ wà lọ ṣàlàyé fún rẹ̀ èmi ò yín wò tó kú fún ọ ní kan ọ wà bàbá rẹ̀ yóò gba àlejò tó ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó ti lọ. Hmm. bálejò ń bá ti wá wá lémìnira kó fàrokò ilé lọ́wọ́ hmm. àrokò ẹ̀bẹ̀ ni ètò yóò wá sọ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ìyá ìyàwó rẹ̀ ṣẹ̀ yóò sì dáríjì ọmọ ẹ ẹ kárí. Bẹ́ẹ̀ Bọ́lájí ohun tí bàbá yẹn sọ yìí ó yà mí lẹ́nu oh, ṣé kò jẹ́ káyé fífún wọn ni. o ó yà mí lẹ́nu bọ́ nǹkan tí mò ń rò ni pé bá ìjà mọ̀ torí gbogbo ọmọ tí Adéọlá bí jọlá nìkan ló kù bọ́ nǹkan tí kò wáyé mi ni pé kí ló lè wá fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. lórí ẹni tó ní kó fún mi láròkò yìí onítọ̀hún kan tó fẹ́ẹ́ bà mí nú jẹ́ ni èmi ò mọ nǹkan kan nípa ẹ̀ wọ́n fẹ́ fi lé ayé sùn mi ṣé bí mo bá mọ nǹkan tó yẹ kí n ṣe nípa àròkò yìí èyí tá a ti fi dúró látẹ̀kan màá ti mọrú àrà tí ń bá dà wòmí ṣé ó wà lè wunrú èmi fúnra mi kí n má lọ́mọ láyé lémi tí mo bí ọmọ márùn-ún tó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ́kù déọlá nìkan déọlá ọ̀hún ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà ṣó wàá lè wùn mí kí n má rí ọmọ gbé mi sí wùn mí èmi gan ti ṣàyẹ̀wò ara mi wọ́n ní mo ti lẹ́jẹ̀ rúru. bàbá ẹ bá mi ṣe nǹkan sí i ẹ wo nǹkan ti bàjẹ́ ju nǹkan tẹ́ ń sọ yìí lọ ẹ wá nǹkan ṣe sí bàbá ẹ jọ̀ọ́. èmi ò mọ jogun èbó lọ n ò mọ ń pa àwo n ò mọ ń pa àdó. ẹ ká san bí o. bàbá wa. àṣàkẹ́ ṣe dáadáa ni àkùjọ mẹ́ta. ojú tó mọ ní òkúkú ní pé òun ò mọ ni mọ́. bẹ́ẹ̀ ni o. ọ̀ ń kọjá lọ ní ọyà kí mi. ǹjẹ́ ah, wàá wẹ nìkan sáré abàní wá ní ìyálégbé wò. o ṣeun yóò dáa fún ọ. àwọn ọkọ mi kọ gbogbo. gbogbo wọn ló wà òòrì ọkọ di ọlá ni. ah bàbá mi ẹ kú àti ẹ ǹlẹ́. àṣàkẹ́ nì òun ni mo fẹ́ lè yàdé ọlá òun gan wá ní yàdé ọlá ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé láti kékeré òun ló tọ́jú díọlá tó ìdàgbà tí o wá rí i pé yàdé ni. òun lè fẹ́ lè yàwó òun ni mo fẹ́ lé yàrá mi. ṣùgbọ́n o. ilé ń o. dí ọlá tá à ń wí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wà ń bẹ lọ́sibítù kò tiẹ̀ fìgbà kankan yé mi mọ́ báyìí ibi tá à rìn sí irú ọwọ́ tá a fi jẹ́. Hmm. gbáragadé o fi àròkọ lé mi lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo lè fọwọ́ kọ́wé lé lọ. àròkọ ọwọ́ ẹ̀ ó kúkú yé mi ó yẹ kí di ọlá gan ó yẹ kó náà ti kú ni. Ah, ah. èmi àwọn awẹ nìkan kan lábúlé mo wá wò bóyá ó ti kú ni. Ah. Hmm. kí ló lè mú ọ̀rọ̀ bẹ́ẹ̀. tí mo fi rò bẹ́ẹ̀ ọmọ ìpè àti wo àti ìyá adélálẹ sọ mí di àgàn alẹ́. èmi. nígbà tí mo wà nínú ilé rẹ tí mo ń ṣe abiyamọ fún ọ ọkùnlẹ̀ márùn-ún ni mo kún fún ọ gbogbo wọn kò sí ìtọ́wà láyé mi wọn àbí mo parọ́ ni. Hmm, ó ní ìparọ́ tí n bá ti bí wọn pẹ́ báyìí nígbà tó bá ìdíjọ́ kẹjọ wọn ọmọ ní dúrógbó kọ wọn ò ti kú. òótọ́ ni. mo wá di yẹ̀yẹ́ ládùúgbò kálukú wà fi mí ṣe yẹ̀yẹ́ kiri ah ìyá àbíkú ìyá àbíkú ìyá àbíkú sọkọ tó sọ mí láti lọ akitó wá fi ọ̀nù. nígbà táwọn ẹbí mi rí i pé ọ̀rọ̀ yìí mọ̀ ń lọ bí wọn ò ṣe fẹ́ ní wọn bá mú mi pákí wọn bá lọ bèrè sí i. nígbà tá a débẹ̀ wọ́n bá ṣàlàyé fún mi lọ́hùn pé ẹnìkan ní mọ́ ṣépè síbi ọmọ tí mo bá bí táwọn mi fi dúró wọ́n ti wá farabalẹ̀ wọ́n ní màá rí mú. tó ibi ọmọ tí àṣàkẹ́ ṣẹ̀ṣẹ̀ bí rèé o nítorí tibi tire òun là ń wálé ayé ibi ibẹ̀ ni kó máa bá ọmọ àṣàkẹ́ o ọmọ tí àṣàkẹ́ bí ń sìn kó tó tó ọjọ́ méje kó fi ayé sílẹ̀ nítorí pé àwọn ọmọ mi mi ìfẹ́ kó bá ẹnikẹ́ni ṣorogún nínú ilé ọkọ mi bẹ́ẹ̀ ni kó rí. agbẹ́kalẹ̀ ẹ bẹ̀rẹ̀ gbé gbẹgbẹ ah, ìwọ obìnrin. kí ni mo ṣe wá gbà mí. gbogbo owó ilé rẹ gbà mí. kí mo ṣe máa gbà mí. Ah. arábìtì ẹni mi ṣe kí n máa lè. kí ni mo ṣe kí ló tún dé kí ló tún ṣẹlẹ̀. bàbá mọ̀ bọ́ kó mi fi ní sùn. ọwọ́ kó pẹ́ rẹ̀. sọmọ tún ti kú ni. ọmọ tí kú bàbá mi ni o. kí ló dé. mo bá bí ọ̀pá mi lọ́wọ́ ẹ̀ tó gbé lọ́wọ́ báyìí ni wọ́n ṣe pé kókó mi jíjá méje tí ó fi kú bàbá ẹ̀ gbà mí. ha baálé mi mi ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ mi ìmọ̀ bóyá gbé bí ọmọ àyìn aṣọ tó fi jóra fún mo ní kí n bá sà nítorí pé sẹ́wọ̀n para rẹ̀ sì tutù kò sí lè ṣe nǹkan kan tí ẹni mi ṣe bá lè mí ìmọ̀ kankan pa ohun tó ń sọ yìí. irọ́ ni bàbá ìpamọ́ bọ̀. báyọ̀ bọ̀ ṣé o gbọ́ ohun tó wí báyìí. kí ló dé tó ń fi kanra ìta májè bí yóò bá dùn bẹ̀ mọ́ fi kanra méwèé irú èèyàn rántọ̀rántọ̀ wo ni ọ́ báyìí ṣọ́ọ̀dánù ilé mi rú ni. ìparọ́ bàbá ọkọ mi ìparọ́ bàbá. ní yẹ ó gbàṣọ bá ọba bá sọ̀rọ̀ bóyá àjò kan ní í ṣe lórí àwọn ọmọ rẹ̀ ni tọmọ rẹ̀ fi ń dúró ṣebí yóò sì fún ọ wọ́n dẹnu ilé mi rú o wọ́n jẹ́ káwọn èèyàn bọ́ bàtà burú sẹ́sẹ̀ ẹsẹ̀ ẹ̀jẹ̀ mi mọ́ o dákun torí ọlọ́run ó sì wá àjò lọ ibi tó bá ti rí àjò tó ti rí báyọ̀ ṣe bímọ tí fi dúró. ọba lọ́wọ́ ẹ ní bàbá mo bá gbé lọ́wọ́ báyìí ní bàbá. dẹ́nu sẹ́wọ́n jàre ọba kí ni tí gbé tó gbé lọ́wọ́ ó ṣe irú ẹ̀fọn lánàá bó ṣe fún ẹ lẹ́ni àbí ìwọ kọ́ ni kò lọ bá bó ti ṣe kádàrá ẹ tí ó fi ṣe é ṣe fún ọ wà àfi bí àpò ẹ̀wà. bára ẹ̀dẹ̀ sọ̀hún wo gbogbo àwọn ẹbí rẹ ní ọgbọ́n tó ṣe yìí o ó dandan tí wọ́n gbọ́n tí wọ́n wá sí pè wọn ò ní dá wọn lóhùn mọ́ ìwọ kéèyàn ìwọ èèyàn kéèyàn yóò dánú ilé mi ǹdé tiẹ̀ ǹdé tiẹ̀ bí wọ́n ti mọ́ ṣe nù. ǹdẹ́ ṣé èèyàn ní ọ báyìí ìwọ àti ìyálé rẹ tó yẹ ká ẹjọ kó mọ olùgbọ tó yẹ ká jẹ pé kẹ́nikẹ́ni ó mọ láàrin yín ọ ah, ẹ ṣe yàn o ẹ ṣe ẹni bá rí ọ kó sì wọ ọ re ah, ah. yọ sọ mi lórúkọ tí mo fẹ́ jẹ́. bàbá èmi àṣàkẹ́ ìwọ bàbá ya ti ìyàwó ẹ tí ọmọ ẹlẹ́ẹ̀ka ọba ṣe bẹ́ẹ̀ tó bá lọ má jẹ́ kí inú dé yín ó mí títì má jẹ́ kẹ́ ẹ mọ ipẹ́ ẹran tàfàtọ́ yìí tí ó jà òun ló ń jẹ́ náà mọ̀ ẹ gbádùn mi tó. sẹ́yìn hmm. náà ti wá rí báyìí ṣebí tó gbẹ̀mí kú ònú ilé ẹnu lèmi náà fi wá pinnu ipe tàdé bá dání lógun náà fọlẹ́yìn ni mo fi wá wò pé àti wọ́ àti ìyàwó ẹ̀yà adéọlá ẹ̀yin náà ní fọmọ sáyé lọ tí o bá sí ti ọlá àkọwọ́ mi ẹ̀yin méjèèjì máa bá ti fọmọ sáyé lọ. dákun jọ torí Ọlọ́run dọ̀bálẹ̀ mi nù ẹ dákun ẹ̀jẹ̀ bùrẹ́. ìwọ òkùnkùn sẹ̀mí torí tẹ́lẹ̀sẹ̀ bá ń jìyà olódodo ó pín bẹ̀ ah, ọmọ ṣe o tí bá ṣe pé torí àròpọ̀ ẹ̀bẹ̀ yìí bá ti dáríje wà tìyàwó ẹ̀ ṣùgbọ́n torí ọlá àròpọ̀ yìí mo ti dáríje yìí ó yẹ ìdíje já lọ ah. ẹ dìde. ẹ ṣeun ah. ìwọ náà kúkú rọmọ gbẹjọ. bẹ́ẹ̀ ni. lágàdé o àgádágodo ọ̀hún rèé o hmm. ṣó wáyé kọ́kọ́ inú ẹ̀ yìí òun ni kọ́kọ́ burúkú tó ń gbé yín ajá jẹ́ òun ni wọ́n fi ń ṣi òun ni wọ́n fi ń tì wọ́n á fẹ́ ṣíwọ̀ gbọ́dágadé sílẹ̀ lónìí àtìrándìran rẹ o. odò olóbìrí po odò olóbìrí po mo ti ṣe ọ sílẹ̀ lónìí o àtìrántìran látòun lọ kẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa o. àṣẹ o láti òní lọ ewé ló ń sin obì ọmọ ni kò sin ọ́ o àṣẹ o ò ní rí ku ọmọ mọ́ o èmi náà ò ní rí o àṣẹ o láti òní lọ gbogbo òdílé rẹ ti bẹ̀rẹ̀ sí ní gba ìtura àwọn ọmọ rẹ ọ̀yà yóò bọ̀kùn yóò bòbí wọn tó ìwọ kọ́kọ́rọ́ yìí mo fẹ́ ju ọ báyìí o tí bá ti wá jù ọ sínú omi tó bọ́ sínú omi tá a rẹ tutù báyìí kí ilé bọ́dà gàdé kó bẹ̀rẹ̀ sí ní tutù látòní lọ kí gbogbo òdílé ẹ bá kó bẹ̀rẹ̀ sí ní tutù látòní lọ kídìlẹ̀ tèmi náà bẹ̀rẹ̀ sí ní tutù o àti tẹnì kankan gbogbo wa nítorí pé wọ́n nílò olúwẹ̀rí kì í gbóná hmm. kí lè bọ́lágadé ọmọ gbóná látòní lọ́mọ o. Hmm. bàbá mi ayé tiẹ̀ náà dáa o ìwọ náà ò ní lárí o o ní gbèsè ọ̀nà bí ò ṣe bí ọmọ o ayé tèmi náà dáa o gbogbo wa pápátá láyé wọ́ọ̀ dáa o láti èmi lọ báyìí inú owó inú ọlá ni wàṣà wẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ ṣe gbà o àtèmi náà o bẹ́ẹ̀ ni kò rí o. ẹ jẹ́ àlọ́. ṣé ẹ fi ń dá mi lójú pé lẹ́yìn ilé kò tún sí nǹkan kan mọ́. pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ti yá kátólọ́ hospital ti ọmọ ìjẹun lọ́wọ́ lába. kò sí nǹkan kan mọ́. bẹ́ẹ̀ kódà ó wà fún mi ní nǹkan pínrín kò sí mọ́ ayé humbo ayé humbo ayé humbo ayé humbo ire ayé máa re orí ẹni lóore kò níyà ayé humbo ire ayé máa re ire ayé lè lè o ayé humbo ayé humbo ayé ayé ayé. ẹ ṣe ìyá wa gẹ́gẹ́ bí àdúrà wa ó gbà àdúrà wa ó gbà ẹ rí gẹ́gẹ́ bí tí mo sọ sùúrù ló yẹ kí tọkọtìyàwó máa gbára wọn gbé ó yẹ ká gbọ́ àgbọ́yé ara wa dáadáa tẹ́yìn bá ti fẹ́ràn rẹ̀ ìyẹn ti dì kan abẹ́rẹ́ báyìí ìyá wa jẹ́ ńlá fáwọn obìnrin kí ká máa jowú ò dáa kò dáa kí obìnrin ní ìgbónára jù ó ní bá ní ìgbónára ìpalára ní máa jẹ́. bẹ́ẹ̀ náà sì ni ìyá bí wọn náà ẹ̀yẹn náà ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ ìtàn yẹn lọ ọlọ́run ti ká ní àbúrú tó ti wáyé ọlọ́run kó já fi sẹ́yìn. ẹ wo ọlọ́run jẹ́ kó yé mi pé èso tó ń bọ̀ lọ́dọ̀ ẹ̀yin méjèèjì báyìí yóò dúró tì yín kalẹ̀ ni. Ah, yóò sì jẹ́ èso alálùbáríkà tí yóò dúró tì mọ́ dáadáa Inshallah, kò sì jẹ́ nìyẹn ìyá wa. ẹ ṣe mú mi ẹ kú àgbálẹ̀ mi ojú ògùn ní tẹ̀yìn ẹ ní rí dààmú wàhálà ò ní wọlé tọ̀ yìí ẹ ṣe eléyìí tọ́ dẹ̀ wáyìí mo dúpẹ́ pé gbogbo ẹ ó dópin mi ò tún ní rí irú ẹ̀ mọ́ lágbára ọlọ́run. àlàmú àmì àmì àṣẹ ẹ ṣe gan ẹ sọ ẹ máa ṣe jẹ́jẹ́ ìyá wa ẹ ṣe jẹ́jẹ́ o ẹwẹ ẹ mọ àgbà gbogbo tí mo sọ fún yín ẹ dùnmọ́ wò sí báyìí ẹ mọ èyí jẹun ọlọ́run àgbà fún ayé àwọn. ọ̀nà ọkọ mi jẹ́ kí abúlé ti ṣẹlẹ̀ kó tó padà máa ń ṣe gan. ẹ ṣe ọkọ àti ọjà tó bú eré gbogbo dọ̀là ni. ẹ ṣe ọkọ mi ẹ ṣe ọkọ mi kó dàbọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. ẹ ṣe àbọ̀ ìyẹn ni kókó ni a nínú dára sí gbọdọ̀ yẹn ní. Hori ali karale konia Wota kaje aye, Hori magbe kumne Ayé aye, aye, aye, ní ó jìnnà rẹ̀ go for.